الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على البشير النذير محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú ìlú àlàyé náà ti fún wa nípa àtàrbíyà àti ẹrú àti ìmọ̀-ìṣe látàrí àwọn ìdíwọ́ ọlọ́kùn àjọkan ilé ìtọ́nà ilé tó ti ń jà títí ti sìn fúnra ẹlẹ́dàá kó wa kápún lẹ pátápátá. Ìdánilẹ́kọ̀ọ́ ayẹ ń lọ náà wọ́n lórí ẹ̀rọ ayélujára wọn. Ìdíjà ti bá ọ̀rọ̀ wa dé. Ibi tó jẹ mọ́ àtàrbíyà òun náà ni ọ̀rọ̀ nípa ojú bí ọ̀sìn Islam ó fi wo pé kí ọkùnrin ó lè ní ju ìyàwó ẹyọ kan lọ àti àwọn àbí pàtàkì ọlọ́run fi ṣe ṣíṣe bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ fọkùnrin. wọ́n ní kò sí kàwé ti pa á. wíkẹ́ gbígbà fọkùnrin láti tẹ́jú ìyàwó ẹ̀ lọ́kàn lọ yẹn ó hàn gbangba dájú tó lọ́ bá ní kó sí òye àti làákàyè igbe ara tó ṣe bẹ́ẹ̀ gangan làlàáfíà tó kéye wájú máa nìkan kan wá àti fún àwùjọ wa lápapọ̀ àlàáfíà ń lọ ilẹ̀ fáwọn obìnrin gan lára wọn nítorí pé tí a bá sọ yìí pé ọkùnrin kan ọ̀gbọ́dọ̀ fẹ́ ju àwọn kan lọ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n para wọn fún ajàfẹ́tọ̀ ọmọnìyàn lọ́pọ̀lọpọ̀ àwọn àlù pàápàá ti lọ àwọn lóyìnbó láwọn títí máa ń pa wọn níjà fún ẹ̀fọ́ àwọn obìnrin ìgbé obìnrin kan ọkùnrin kan ní ọkùnrin kan ọgbọ́dọ̀ fẹ́ sí àwọn kan lọ nítorí kí wọ́n bá fi tọrẹ dùn kí wọ́n bá fi àjẹ́. ẹnu ìdí gbogbo tọ́mọ yẹn máa ń ṣe tiẹ̀ àti gbogbo ìgbà tó bá lọ sí àpẹlòmíì pé máa ń dá lórí ní tó bá rò àti bó ti rò kọ́ yẹ kọ́ rò rí. yàtọ̀ sí báwo lọ́lọ́wọ́ bá ṣe ń tẹ́ rí àti kí lọ́lọ́wọ́ bá ṣe lópin. ìdí nìyí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú táwọn ọ̀nà wà bẹ́ẹ̀ ìsinmi wà bẹ́ẹ̀ àìpẹ́ ẹ̀tọ́ ọmọlàkejì lójúmọ́lẹ̀ ìgbẹ́ lọ́wọ́ dábàá gbé sábẹ́ òkùnkùn òfin ọlọ́run a lè padà rí pé ó ń ga ìbàjẹ́ gbogbo bàjẹ́ ó ní ìyànjẹ gbogbo ìyànjẹ. nígbà tá a bá sọ pé kọkùnrin kan kọ́mọ́fẹ́ ju ìyàwó kan lọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò wà lé ayé tó ti kú nínú ilé ayé lẹ́yìn ọ̀dún pẹ́ tó ti fún wọn ní lọ́kọ. tọ́ àìwá ń lọ́kọ yẹn kò ní ká sórí pé wọ́n ń jẹ wọ́n ń mu èmi náà lára wọ́n ká yé gbádùn èmi náà ń pawó tẹ̀mí èmi náà ní ọkọ́lé ọ̀rọ̀ amátò ọ̀káàdì àti bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà láti gbé yóò ṣe sábàbí kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn ẹni tí wọ́n bá wà láì jẹ́ pé wọ́n ní ọkọ yẹn kí wọ́n ti ẹni tó ṣe pé ìwà wọn yóò kúrú yọ bàjẹ́ yọ pọ̀lù. tó wọ́n máa hùwà láwọn àwà tó ti pé kò lè fún ọ̀kọ̀ọ̀kan nínú wọn ti ambassador ti pé yóò darí sí àwùjọ pẹ̀lú tí ó wúlò káwùjọ. ọ̀pọ̀lọpọ̀ nínú irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n lè máa tẹ̀mí ní ìtẹ̀mí ẹranko ìtẹ̀mí ẹni tó ṣe pé ọkọ̀ kí èlò lọ́sàn nítorí pé pàtó òsì láǹfààní sí ọlọ́kùnrin àwọn àbàjẹ́ eléyìí tó ṣe pé àwọn èèyàn wọn àti ewé ẹ̀rí yóò máa ṣẹlẹ̀ láwọn àwùjọ wa yóò padà wá máa bí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àtòrò eléyìí tó ṣe pé agbára ẹnìkan kan ò ní ká báwo la ti ṣe fẹ́ mú kí àwọn àtòrò àti ìbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ sí odò lọ́mú mi onírọ̀rùn nítorí pé ẹ̀yin la kọ́kọ́ fi ẹ̀tọ́ àwọn obìnrin la ọ̀gá ti ti kọ́ fi sùn wá ẹni tí ò bá ti jẹ́ kọkùnrin ẹyọ kan gbogbo tó ń lo ní ọ̀bà fẹ́ wọn wọ́n yà máa gbélé ayé láì jẹ́ pé wọ́n lọ́kọ. ọlọ́run ti ti dá wa ó dá wa lọ́kùnrin ó dá wa lóbìnrin ó ti sáré oníkálukú wa ìfẹ́ sí èèyàn orí ti kejì ọkùnrin máa nífẹ̀ẹ́ obìnrin obìnrin máa nífẹ̀ẹ́ ọkùnrin ó ní dọ́kùnrin fẹ́ lọ́dọ̀ obìnrin ó ní dóbìnrin wá lọ́dọ̀ ọkùnrin àtàjọ aṣọ yìí tó bá gbé ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́sì wọ́n bá lọ sí àbí ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ta àbí ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́rin ọmọ kúkú máa dágbé má wulẹ̀ yìí pé ọ̀fẹ́ lọ́kọ̀ kankan nítorí tó bá fi lọ́sẹ̀ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́sì kẹta kẹrin ọkàn fẹ́ lọ fura rẹ sílẹ̀ fún ìyàjẹ́ ni máa dágbé máa tẹ̀sẹ̀ mí rẹ báwọn. ọ̀gá aráàlú lọ ìfẹ́ tọ́lọ̀ kí la fẹ́ ti yọ ìdí ń bẹ nínú ẹ̀mí èèyàn títí ń fẹ́ kọjá ikú ìfúnmára ẹni lọ́wọ́ wáyé láàrin rẹ̀ àti ẹni tó jẹ́ ẹ̀yà oríṣi kejì nínú àwọn èèyàn ọlọ́lọ́ ń dá wa lọ́kùnrin ó sì dá wa lóde kí la fẹ́ ti sọ. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀rí pé Zena ṣe jẹ́ nǹkan kan tí ọ̀tọ̀ láwùjọ àwọn ẹni tí alájọ polongo láfẹ̀ẹ́ bí àwọn kan lọ ìfẹ́ tó obìnrin tó obìnrin òní kí ọkùnrin ọ̀fẹ́ ju ìyàwó kan lọ gẹ́gẹ́ bí àwọn àwùjọ àwọn olóyìn sáré kéésì lọ́lọ́dọ̀ tí wọn kì í ṣe haram báwo ló ti fẹ́ jẹ́ haram nígbà tó ti fún àwọn obìnrin pọ̀ lọ sí àǹtí rẹ́rẹ́ láwọn ọkùnrin yìí wọn àti ẹ̀sìn tán láti fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó alákọ̀ọ́kọ́ tí ìyàwó mi ò tẹ̀lé wọn ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ òyìnbó àwọn ẹgbẹ́ àwòrán ìtàn ẹni tí tẹ̀lé aráko wọn náà lè tẹ̀lé dáhùn ẹ̀jẹ̀ lẹ́yìn máa tí wọ́n ti pa àwọn obìnrin tẹ́lẹ̀ náà wọ́n ti pa wọ́n ti pọ́n sọ wọ́n sọ wọ́n ní nǹkan tó fi ń polówó ọjà èyí ni ìlú ti jẹ́ kó gba tó bá ti náwó yóò náwó fún ìjọba wò yóò lò sí ìgbà tó bá wò yóò tutù lẹ̀ olùkọ́ máa lọ kókó lẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tá a bá ti sọ ike àwọn anáǹkọ́ àbẹ́tẹ̀ láti ọlọ́run níbi ìjẹ̀kùn tó ṣe fọkùnrin láti fi fẹ́ àwọn kejì lọ́kùnrin láti lè fẹ́ àwọn kẹta lọ́kùnrin láti lè fẹ́ àwọn kẹrin ìdè náà ti tọrọ fún kálí láti fi mà wípé kò ní jẹ́ ìdènà lásán mọ́ àwọn aburú àti àwọn àpàjẹ́ mi eléyìí tó ti fún àwọn bàbá ńlá àtàwọn ìyá ńlá wa àwọn ọmọ nípa rẹ̀ irú rẹ̀ náà gba ifa kí àwọn àbàjẹ́ obìnrin ọmọ fẹ́ obìnrin obìnrin ọmọ jẹ́ ìyàwó obìnrin ẹgbẹ́ rẹ̀ ọkùnrin ọjọ́ ọkọ obìnrin ẹgbẹ́ rẹ̀ kọ́dà wọ́n tún bá débi wípé ọ̀rọ̀ pé ọkùnrin obìnrin ń tọ́ obìnrin yìí báyìí ìjọba legalize wọ́n tún fún wọn láǹfààní pé tí irú ìgbéyàwó bẹ́ẹ̀ bá ti wáyé ẹ̀ wá sí ọ̀dọ̀ ìjọba wọ́n bá yẹn kọ àkọọ́lẹ̀ rẹ̀ ẹ̀ gba ìwé rẹ̀ lórí pé obìnrin yìí wọ́n fẹ́ obìnrin kiri sẹ́mi ìgbé ń kọ́ ọjọ́ pé màmá tiwọn náà obìnrin gẹ́gẹ́ bíi tiwọn náà làwọn náà fẹ́ wọ́n fi di ọmọ ìsáyé irú àwọn bàjẹ́ yẹn yóò ṣe nǹkan tó ṣe pé ọkàn ká àwùjọ wa lọ́pọ̀lọpọ̀ ilé tó ṣe pé yóò di aburú ilé tó ṣe pé kò dáa àwọn òyìnbó ti ń ṣe gan á rí i pé wọn bá máa yọ títí ayé wọn kò nítumọ̀ rádaràda pálapàla onáàlú fún àwùjọ wọn báwo wá ní àwùjọ tiwa ṣe pé táǹbà ń tẹ̀lé tọ́lọ́ǹkà á rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó wà láwùjọ wa làwọn ọ̀jẹ́ mùsùlùmí tó báwo ní táwọn bá ń sọ fáwọn àwọn náà ti tẹ̀lé tọ́lọ̀ bàtà àtàwọn tó ọ̀jẹ́ atọ́gba náà láàrin wa àtàwọn ó kí láǹfààní kí ni kókó tó mú ọ̀jẹ́ jẹ́ pé irú àwọn ìwà sí àwọn náà ni náà tó fi gbà fún ọkùnrin kó lè tẹ́jú àwọn ọ̀rẹ́ kan lọ wọ́n ní obìnrin a máa ti ṣègbó níwájú ọkùnrin kí lè obìnrin kì í gbèsè yàtọ̀ sí ọkùnrin kí lè tí a máa pẹ́ díẹ̀ kó tó di kó tu kí lè pẹ́ kó tó tu yẹn obìnrin gbé ìgbó yẹn ìdí àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní lábala àbímá àbímá nítorí lè múni jẹ́ bímábímá ó ti sẹ́kù lára wa bàbá àti bòlá lòkà ó máa lágbọn alèfíìmà alèfíìmà àti ntòlèdọ́mà lára wa sísẹ́kù àti sísan rẹ̀ wọ́n ló máa ń sẹ́kù pẹ́ lára ọkùnrin jóbìnrin lọ wọ́n máa ń sẹ́kù pẹ́ lára ọkùnrin jóbìnrin lọ àwọn obìnrin máa ń tètè dábàá níbi àfíìmà àfíìmà yàtọ̀ sí ọkùnrin wọ́n ní ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin ẹni tí ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa wọ́n bá kádà kẹ́mìrì ó gùn ní abala àfíìmà ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa nígbà tó bá ti tó ọmọ àádọ́ta ọdún ìyẹn fi ń tèlú ẹ̀ ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ti wà ní. kọ́dà tí obìnrin kan bá lọ lóyún lẹ́yìn ìgbà tó ti pé fífì àbójú ẹ̀ ti tayọ fífì ẹ̀rí kó lè fi ọ̀pọ̀lọpọ̀ yánpọnyárí sílẹ̀ láàrin àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ọkọ ni àbí mọ̀lẹ́bí ìyàwó kọ́dà àwọn alábàáṣe àti àwọn ọ̀rẹ́ àti ìyẹ́fà nítorí pé sọ́mà rí tí oyún yọ nínú orú ìyá bẹ́ẹ̀ ojú gbogbo wọn máa sọ ní kẹ lọ́kùnrin tí a pa yín ọgbẹ́ ìjà ìdíjú láti gba ìjọ òtí ìjọ ni. agbọ́pẹ́ ẹni àti gbọ́pẹ́ ẹni gbé ká ọlọ́sàájà fóònù yá bá gbóhùn ọmọ ń jọ kúnlẹ̀ nítorí pé ẹ̀rú ọmọ apá gbogbo èèyàn níbi tí màmá yìí dábàá dé wọ́n sì tún dé mà ìyẹn tọ́lọ́ ń bá kádàrà. ẹni tó dàgbà tó bá wọn pé tí ìwọ ọdún kò rí nǹkan má eléyìí tó lọ́wọ́ bá rẹ̀ máa káwọn nínú àwọn ọmọ àlẹ́ bá tiẹ̀ jẹ́ ma àwọn bàbá tayọ fífi yẹn náà tiẹ̀ ẹ̀rí pé ààrí nǹkan oṣù má lọ́tẹ̀lẹ̀ sí obìnrin sì rí nǹkan má ọ̀nà wọn fẹ́ gbà wọ́n tóbi ni ó fi jẹ́ gbólóyún kò lè ṣe é ṣe kò lè ṣe é ṣe náà torí ẹ̀ ló ti jẹ́ pé ní ìgbà tí ọ̀kan nínú àwọn obìnrin tó ń bá lọ sí àwọn iléèwé wa gbogbo tí à ń lọ eléyìí tó ṣe pé tọ́lọ́ ń bá sànú rẹ̀ lọ́kọ́ ìwé ìlérí kọ́gbà wẹ́ẹ̀ ẹ̀rí pé màá tó bá jáde ní tí ọmọ abẹ nínú èrò rẹ̀ tó sì máa bẹ nínú èrò àwọn òbí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà nípa gbọ́kọ̀ ti kàwé àwọn náà ọlọ́run ti sànú wa. arúgbó náírà lórí tó fi kàwé yìí báyìí ìwé tó wá kà yìí o kéṣeré ló fi máa jókòó sí o ò ní gbé ìwé ẹ̀rí rẹ o gbé sínú kọ́bọ́ọ̀dù rẹ àwọn ayẹyẹ àwọn náà máa léṣe sí àti àwọn èkúté tó fi ba ìwé kó owó wọn náà sí ní sí ní ó ti fẹ́ títí ó lè gbé ọmọ ọgbọ̀n ọdún orí iṣẹ́ náà lọ́wọ́ obì ń lọ sí ọmọ ọdún márùnlélọ́gbọ̀n ìgbàyọ̀ aláriwo wá pọ̀ nínú fámìlì kan yẹ kó lọ́kọ bàbá ti jẹ́ náà ti gbé ẹ̀yẹ ká lọ́kọ òun náà wá nínú àwọn ọkùnrin mo ti kó náà ti pẹ́lẹ̀ tó ọwọ́ afẹ́rù màmá yìí gbà tó fẹ́ ẹ̀rí pé báyà gbogbo àwọn èyí tó lè dọ́mọ ní kíákíá nínú àwọn ẹyin kọ́lọ̀ kádàrà tó kóbìnrin ọmọ ayé gbogbo ẹ̀ ló ti yé tó ti fi ṣe nǹkan sùdánù ṣáájú kó tó ronú kọ́ kó wọn lọ́kọ̀ọ́ ìgbà tó wá lọ́kọ sí ọlọ́kọ sígbà tó ṣe pé àwọn ẹyin náà yé jáde ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹyin yìí ó ti rẹ̀ wọ́n wọn yé ń dènà wọ́n bá pàdé pẹ̀lú omi tọkùnrin débi tí wọ́n ti tọ́ ọmọ tí ó bìí pé wọ́n tọwọ́ tẹ́lẹ̀ báyìí lóbìnrin wá ṣe lọ títí tó fi kó bójú ọdún. wọn ní tí ò sí ah, àwọn ojú ọlọ́run náà ni ọlọ́gbàgbé àwọn nínú àdúrà ọkọ náà máa ṣe dúró ọkọ náà máa ṣe dúró pípọ̀ ọkọ náà ti kọ́ ni ọkọ náà ti kọ́ ni ogójì ọdún pé márùnlélógójì náà tún dé títí obìnrin ti ń pé àádọ́ta ọdún ọlọ́run ọba ambọ̀sì bọ́ sí pé yóò sì nà. Tẹ̀lé àkùtò sọlọ̀, irú ọkùnrin yẹn tí ọba níyàwó mi lọ́sibílẹ̀ kọ́ màlúù náà tí ọba níyàwó mi lọ́dà dúró lórí obìnrin yìí nìkan. Nígbà wo wá nírú obìnrin yìí láwọn abìrè títí pẹ̀lú rẹ̀ ó tó lórí yóò fi màmá lẹ́yìn ìgbà tó ti wọ fífì tó ti lé fífì. Ẹ wá ní tó bá ké wọ́n bá jọ ń tẹ̀ra wọn dànù tó sọ pé ó ń lé mi àyè o àìní pẹ̀lú rẹ nìkan náà ni ọ ẹnì kankan ò ní ti kẹta wa àyàfi Allahu Rabbul Alamin ẹnì kó ọgbọ́dọ̀ fẹ́ lómi ó tiẹ̀ gbọ́dọ̀ sọ́kọ́ ọ̀rẹ́ lómi amos bọ́ ti pé ọ̀rọ̀ àgbè níyàwó ẹnì kọ́kùnrin yẹn ọba rẹ ní bá sọ dodo wọ́n sọ pé ọjọ́ ti ti wáyà o torí pé wáyà kò sínú kádàrá ìyàwó eléyìí kó wọn bí màláyé yìí tètè wáyà omi tètè sí pápápá pápápá tí o bá máa sọ máa máa ti gbọ́ yé ó lè jẹ́ pé pápápá yẹn tó lọ sí ìdìnnà tọ́ba ti rẹ́ nìkan rọ́ọ̀lù tọ́ba ti lóyún fún ọ má jẹ́ kíkí lọ́mọ́ tóun bá ti jẹ́ igbó lóyún lókù dẹ̀dẹ̀ tí ó bímọ àbójú ẹ̀ ti bímọ tán ògbórúkẹ wa jẹ́ kí tìlẹ̀ ọgbọ́ lẹ́yìn ìgbà tóun bá ti bímọ tán. ẹ̀rọ pé irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ ẹ wá máa wo obìnrin ta ló ti pé sísì obìnrin ta ló ti pé sísì náà òbí máa yìí. sẹ́mi pé ọ̀rọ̀ ọ̀rùn kọ́kọ́ ó sì ti máa lọ síkè lásìkò tó hàn òbí ma. tọkọ náà tó wá yọ̀ dáhùn tí wọ́n á wá sí n'aka lẹ́yìn tó ti pé síkè pé à ìfẹ́ dàbí ètò tọkọjá lórí àpáta tó forí kálẹ̀ lọ gẹ́gẹ́ bí ètò. lẹ́yìn àtọ́ wa fẹ́ forí pa lọ́lọ́wọ́ á ní kọ́ lọ́ọ́ ọ̀daràn burúkú. àwọn máa tó bá fi sílẹ̀ sáyẹ́ kékeré sọ́mọ rẹ̀ lọ́yà ọkàn sí àti tíráyà. tó tíráyà ń gba tó karama ti lọ wọ́n lọ ìyàwó lórí ìyàwó alákọ̀ọ́kọ́ kó bí tọ́jà alẹ́ àkàràmọ̀kọ́ mọ̀ wá wọ́n ní àwọn obìnrin wọn ń gbé igbó níbi à ń bímọ àbímọ nígbà tó ṣe kẹ́mi ọkùnrin á máa kún títí wọn lọ níbi àbímọ àbímọ ọlọ́kùnrin ó lè kọjá àádọ́rin ọdún láyé ọkọjá sẹ́fẹ̀sì ó sì tún àpè ọmọ àbímọ kódà ẹlẹ́lọ́dún ẹ̀ náírà ó tún àbímọ nítorí pé ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ dára ó sì àwọn ọkùnrin wọ́n ti ṣe sin wọ́n kí káwọn ajẹ́ni tó ṣe ike tí wọ́n máa tọmọ lára ẹ̀mí rẹ̀ ó gùn. yàtọ̀ sáwọn obìnrin nígbà tó ṣe pé kì í ṣe pé nǹkan kan kàn tọmọ lára wọn lásán ẹ̀rọ kọ́ máa náà tí ọba fi tọmọ. inú wọn náà yóò jókòó sí ẹni ó ti máa dàgbà inú wọn náà yóò ti dàgbà débi tọ́lọ́run bá fẹ́ tọ́lọ́run tó bá dàgbà kọ́ ọmọ jáde ọ̀rọ̀ ọ̀rùn kóbìnrin ọjọ́ ọkùnrin bẹ́ẹ̀ ló ń fi kábà kó dàálẹ̀ ta tuntun wò ẹnì pé ọkùnrin kan ní òkú ti ra rẹ̀ léèrè pé kí ló sọ mí di bàbá kan kí ló sọ mí di bàbá torí pé obìnrin wàhálà kan ṣe kò kéré wà báyìí níbi tí gbogbo wa ti dáyé nítorí pé bàbá gbogbo bàbá lọ́kàn súnmọ́ bí náà náà màmí kan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ nípa kẹjáde lára wọn báyìí àwọn ọmọ nǹkan kan mọ́ wọ́n àti wọ́n ti ní àwọn mẹ́rin oṣù kọ́lé lé oṣù kọ́lé lé oṣù kọ́lé kálukú ọmọ gbé tiẹ̀ ká wọ́n àti kálukú bá ń pariwo pé ẹ̀ńdò mi rẹ̀ ní wọ́n àti kálukú lórí. ọlọ́run ní kálukú náà ń bọ̀ lójú rẹ̀ wọ́n pa ọ̀rọ̀ wọ́n pa wọ́n ọdún kan náà wọ́n tún sọ pé jẹ́ ìpàdé. àwọn obìnrin wọn yẹn wàhálà tí wọ́n ti kò kéré wà báyìí. ṣé téèyàn náà tuntun á ń jáde tó náà ń déèyàn tó dádúró ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní í ṣe pẹ̀lú tí ọ̀bá tó fún ara àyá rẹ̀ kíra rẹ̀ náà bá tó bu dàgbà tí bó ti dàgbà lọ. pẹ̀lú tí ọ̀bá tó fún àlàáfíà àyá rẹ̀ àlàáfíà àyá rẹ̀ ọ̀bá ti bí àlàáfíà àyá rẹ̀ ti máa lọ. gbogbo nǹkan ìlú ọlọ́run ọba wa àti ara rẹ̀ ló ti ṣẹ̀dá wa. ó wá yẹ káwá jẹ́ pé ńgbà tí àwọn adélé ayé yìí ná láwọn máa wò pé ìyàwó ọ̀dí àmọ̀ kankan àti káwọn bàbá màmá yẹ ọmọ bẹ pera wọn ní bí wọn jẹ́ ẹlẹ́fẹ̀ẹ́bọ̀ <laughs> kí ni màmá rẹ pera rẹ jọ jẹ kí ni màmá rẹ pera rẹ jọ jẹ tó jẹ́ fáwọn màmá màmá yẹn wọn máa bẹ pera wọn ní bí kí ni wọn wá jẹ́ ẹ̀. lẹ́gbẹ̀ẹ́ gbogbo wàhálà lẹ́gbẹ̀ẹ́ gbogbo pọ́jú lẹ́gbẹ̀ẹ́ gbogbo àdúgbò àfihàn ilé ìtura náà rẹ̀ kojú rẹ̀ kó tó di òdodo ni àwọn màmá màmá ìgbé e dábàá níbi àbínà yàtọ̀ táwọn ọkùnrin jáde tí wọ́n máa ń kù ju táwọn màmá màmá lọ ìdí kankan òfin kankan yóò gbé sínú. ó kàn sọjọ́ sọlẹ̀ lọ́ba dìde yẹn torí ẹ̀ iná ti sọ pé ókè tó bá jẹ́ pé ẹ̀mí obìnrin kúrú ti tọkùnrin níbi à ń bímọ ṣé àwọn àlè sọ pé kọkùnrin kan má ní ju ìyàwó ẹ̀rọ kan lọ nígbà tó bá ṣe é pé obìnrin ń wo òun láti bá ní ìbálòpọ̀ nígbà tí ọkùnrin ò sì kú ìyàwó rẹ̀ má láti pé kọ́kọ́ ní ìbálòpọ̀. ìgbẹ́ tí máa ń ṣẹlẹ̀ ẹnu ní ayé ìyàwó kan ni mo ní ọkọ ọkọ sì wà ní kókó òun nídìí obìnrin ìyàwó sì ọkùnrin má ọkọ sì nídìí obìnrin nígbà tó bá súnmọ́ yàwó ó lóun fẹ́ bá lò pọ̀ ìyàwó yàrí ìyàwó sọ yìí yake zuwa ni tá ṣe bọ̀ láti di ọdún. ọ ọkọ sọ pé ń jẹ à ń mu kò sú wa báwo wá ni ìyàwó náà ṣe sú ẹ̀sìn mọ̀ ọ ni bọ́sọ̀ tó náà bára rẹ̀ ló bí òwe ẹ bọ́ sọ púpọ̀ náà ò lè bí mamá bọ́ sọ pé kò rí nǹkan oṣù má bọ́ sọ pé kò níjọ ọkùnrin má ilé mu máa parú òwe o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lè dẹ́kun ní máa yọ ọkọ lẹ́nu o tí èjì kọ́kọ́ gbádùn àmọ́ ní ìsìn ó ti wá di aláṣejù tí èsì rẹ̀ lọ́rùn balẹ̀ apààyàn tí ò ní jẹ́ ká rí mú mi tó ti ṣe bọ̀ láti bí ọgbọ̀n ọdún yóò tó kó sí ní. tó ọkọ ní obìnrin sáwùwọ̀ ni ọ̀dà ẹ̀jẹ̀kùn wọn máa fọwọ́ rán la ọkọ ní kò lè gbọ́ bùkátà mi kékeré rí yàrá lò. bàbá yóò ṣe jìnnà rí náà ṣe bàbá wa ń pé sixty náà a máa tọ́lé ajẹ́wó ká náà bàbá pé sixty yóò máa wá wá àwọn kólúkẹ́ àwẹ̀rú láwùjọ èyí tí bàbá pé títì ní bàbá ọ̀run wá sọ pé léwo wọn ti máa fọ máa lẹ̀ lé táwọn lọ fi tẹ́ mo rò pé ní etí yóò ti ti ti ṣẹlẹ̀ láyé wa lónìí ẹ máa gbọ́ pé bàbá kan ó ti pé sixty sixty something wọn kà máa. ó fi ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kọ́dà ó tún kọ́mà náà sọ pé ọbọ̀mọ rẹ̀ dápọ̀ ẹ̀wù bàjẹ́ ókè tó bá ké ìyàwó mi lọ́ba ní kọ́ kò ní ṣẹlẹ̀ ṣé ìsìláàmù gbà fi kẹfẹ́ àwọn lọ kọ́dà nínú pàǹfẹ́ àwọn kan lọ yọ̀ọ̀dà lọ́nà na a máa gbà fẹ́ ìyàwó kejì lákọ̀ọ́kọ́ ìyàwó kẹta ìyàwó kẹrin sẹ́kẹta. kò da lọ́jọ́ bá ọjọ́ jẹ́ éjìlè náà lọ́kàn lọ fẹ́ lera wọn lẹ́ẹ̀kan náà. nítorí bá lọ fẹ́ ọdún ọdún ọjọ́ orí ẹ̀sẹ̀ náà làwọn méjèèjì ọ̀dọ̀ kọ́ mọ́ ń bá ó rí i pé o wà dìbò kankan torí ẹ̀ tó bá yẹ pé àwọn ìyàwó yẹn ọ̀kan òun jẹ́ bí ọmọ ọgbọ̀n ọdún èyí tó fẹ́ lé òun jẹ́ bí ọmọ ogún ọdún tó fi dáa yẹn pé àlàfo ọdún mẹ́wàá síra wọn tọ́lọ́n bá kádàrá pẹ́ ní gbogbo yóò kù. eléyìí ló pàtàkì kí wọn máa ṣàkíyèsí. ó tilẹ̀ jẹ́ pé àwọn obìnrin náà alhamdulilayi àwọn obìnrin mùsùlùmí àwọn ò ní ìṣòro nínú pé kọ́kọ́ wọn fẹ́ ju ìyàwó kan lọ. tí wọ́n kàn ní pé wọ́n fẹ́ ìyàwó kan léwu láti fìyà jẹun. wọ́n fẹ́ ìyàwó kan léwu láti pa oṣù tí aṣọ tó ti gbó ìbálò náà lọ́gbà fún mo ò lè kọ́ dínà kó o ṣe nǹkan tó lọ́wọ́ bá gbà ṣùgbọ́n ọwọ́ afẹ́ nìkan pẹ́ nìkan tì à ò lè fara mọ́ àwa náà ò lè gbà wẹ̀ islam ò fara mọ́. orí ẹ̀la nígbà Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nǹkan nìkan ń dẹ́hu zọ́jọ́ dáadáa. ومال إلى إحداهما جاء يوم القيامة وأخذ الشقين معه lẹ́yìn ẹni tó bá ní àwọn méjì tó wá jẹ́ kó fi sọ́dọ̀ ẹnìkan jẹ́ ẹnìkan lọ yóò wá jẹ́ ọ̀gbìn ìdàgbéyàmá lẹ́ni tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan dàbò. ọ̀jẹ̀ nǹkan tó yà wá lẹ́nu láwùjọ tiwa àwọn ìbéèrè ti máa ń wá nípa pé àwọn mẹ́rin lọ́pọ̀ wá ní ìyàwó ẹlẹ́kẹ̀rin nìkan òun náà lọ́pọ̀ wá lọ jókòó tì ọ̀pọ̀ àwọn mẹ́ta yòókù tì tí àgbọ̀ tó ti tó òwò wá sẹ̀ kan kẹ́sì máa wó gbogbo apáta ọjọ́ orí wa ti fẹ́ dọ́gba nítorí pé ìsọfẹ́ káyìí òun jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èyí tó pẹ́ lé òun jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n èyí tó tún fẹ́yìn náà lé òun jẹ́ ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ìyáálé wa gbà òun jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ẹni kọ́ dara burúkú lọ́kùnrin gbogbo àwọn ọmọ kéékèèké náà làwọn ìyàwó sọ fẹ́ oṣù wa pa gbogbo wọn ti dé sọ fẹ́ káyìn. ó darí ah, àwọn ọlọ́wọ́ bọ̀ fáàbò ọlọ́wọ́ bọ̀ fáàbò ọ̀kan obìnrin á sọ pé dákun ṣé ọlọ́run ti ti àjẹ àwa náà bá ń lọ gbọ́ bùkátà tiwa náà fáàbò mí mọ̀ pé lórí ibú tó gbé wa sílé tẹ̀ ah, ọlọ́run àjẹ yìí àti náà nìyẹn ni ẹni tí rí pé kò ya yín lọ́rùn kí ẹ máa gbé pẹ̀lú ẹni tí ò ní wò yín sẹ̀ka tí ọba kọ̀ yín lẹ̀ ẹ̀yẹ bọ̀dà tí ọba kọ̀ yín sọ pé tó bá sun yẹn lọ ká má wulẹ̀ ìdí ó ti wa tó bá sun yẹn lọ àwọn ti ń kẹjẹkẹjẹ ti ń gbó lọ nù. ẹ̀yin náà tètè fi pé àwọn náà ò lè máa bẹ yóò lọ adi pé ilẹ̀ wa ó tú lójijì mọ́ wa lọ́wọ́ ẹja máa lọ tiwa náà ká wọ́pọ̀ tiwa tiwa. àwọn akẹ́kọ̀ọ́ yìí pé ọkọ̀ tàwọn òun náà ní ìyàwó mẹ́rin ìgbàgbọ́ tó ṣẹlẹ̀ ní pé kò ní wájú ẹ̀yìn kankan nínú wa àfìgbà nígbà àfìgbà tó bá rí i pé ọmọ tí ń gbé lọ́wọ́ ó ti tó wọ́n tọ́ba tó lóyún lé ìgbà náà ló ti wá lọ. àmọ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ ọ̀dọ̀ ìyàwó tó fẹ́ fẹ́ ìyá ọmọ wa ọ̀nà ìyàtọ̀ títa alákọ̀ọ́kọ́ ọ̀gá rẹ̀ náà ni. wọ́n ní nínú ìdésí àwọn yorùbá yìí àtàwọn tí ìwà wa bá jọjọra wọn ní ìwà àdánù ìwà burúkú wọ́n ní ní pé tó máa ń fẹ́ ìyàwó kejì tó máa ń pàyàwó alákọ̀ọ́kọ́ sí. tó máa ń fẹ́ ìyàwó kẹta wọ́n máa ń pa alákòókò àtẹ́lẹ̀kejì tí wọ́n bá fẹ́ àwọn kẹrin wọ́n máa ń pa àkọ́kọ́ ìkejì àtẹ̀kẹta sí àbòjì lẹ́lẹ́ ìsìlámù ọ̀fara ìwọ ò lè gbọ́kọ́ kí ló fẹ́ àwọn ojú kòkòrò burúkú ní dọ̀ọ́lá ọ̀fẹ́ máa kánkó pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ táwọn kánkó bí ní jọ nítorí pé òfin ọlọ́run bá dá lórí pé táàbà túbà bọ́ máa ń ṣe àbùkátà láti ránṣẹ́ palákàrà àwọn ò lè sọ ọkọ fáwọn obìnrin yìí kí lọ fẹ́ lọ fẹ́ wọn jọ sí. nítorí pé ìwọ fúnra rẹ̀ náà máa sọ pé ìyàwó ìṣèjì náà torí ti eléyìí báyìí olórí ikú ni oṣù lọ́kọ̀ ìlọ́kọ̀ rẹ ní títí ikú tó wá lọ́kọ̀ ni. àwọn kó àlàyé lọ́pọ̀lọpọ̀ obìnrin. nítorí pé ẹni lọ́jọ́ kan òun kò sójúṣe gbogbo àwọn ojúṣe lọ́yẹ ọkùnrin ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kì í ṣe tọ́lá obìnrin kan sọ pé wọ́ ọ̀fẹ́ tọ́lá obìnrin kan sọ pé wọ́ ọ̀fẹ́ tọ́lá obìnrin kan sọ pé wọ́ ọ̀fẹ́ agbára rẹ̀ ká jẹ ọ̀kan lọ. ìrẹ́ ẹlẹ́sẹ̀ ni lẹ́yìn ìgbà tó obìnrin tó ti sọ́ ọkùnrin dáadáa tọkọ rẹ̀ sì ní ju ìyàwó kan lọ. bíbá àwọn obìnrin bẹ́ẹ̀ bá fẹ́ ru tán ẹjọ́ observation tèmi ni pé ọkọ pé ọ̀wà ojú kòkòrò ń dà láà. Islam kan gba pípẹ́ ẹran fẹ́ àwọn méjì náà. Ọgbà pípẹ́ fẹ́ àwọn mẹ́ta náà lásán báyọ̀. Ọgbà pípẹ́ fẹ́ àwọn olórí mẹ́rin láì níbi o. Lọ́jọ́ pé orí pé òun tẹ́sí obìnrin ẹyọ kan lọ. Agbára rẹ̀ ti ka àti gbọ́ bùkátà wọn. Kì í ṣe jíjẹ mímu lásán o ọgbọ́ bùkátà wọn eléyìí tọkùnrin tí wọ́n ń gbọ́ lára ìyàwó rẹ̀ agbára rẹ̀ wá ká kí ẹnu rẹ̀ dédé débi kò kí ẹnu ẹ lọ ọkọ̀rọ̀ nítorí kò sí nípò ẹni tó yẹ kó máa dùn. ọ̀kẹ́ torí mo lówó tó wá ní wọ́n fi ń sọ̀kọ́ ni ó ti torí kó ọlọ́lá tọ́lá ọlá nìkan wọ́n fi ń sọ̀kọ́ ni. ọgbọ́dọ̀ pé bùkátà àwọn obìnrin rẹ̀ fún wa. ẹ wọ́n ní ìsinmi àwọn àwùjọ wa nísìnyí ń bàjẹ́ oríṣiríṣi aburú ó ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa nípa pé àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ wọ́n kàn fẹ́ wọn kalẹ̀ ní ọkùnrin ọ̀gbọ́ bùkátà wọn wọ́n bùkátà ọkọ ọkọ òwò wọn tẹ̀ kan gbogbo ọjọ́ ẹ̀kọ́ máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ àwọn olórí ikú kan ní ọmọ wa kájọ́ ọmọ bá wọn ṣe onídìí àwọn kan lọ kọ́lẹ̀ lómi ní lórí mẹ́rin ṣùgbọ́n kò tó ọ̀kan nínú àwọn obìnrin yẹn tọkùnrin yẹn lè sọ fún un tẹ́ lọ́rùn pẹ̀lú ìbálòpọ̀ eléyìí wọ̀ mọ́rin kìíṣọ ni wọ́n bá olúkọ fẹ́ àwọn ọjà yọ̀kan lọ tó lágbára yọ̀ka kí lọ fẹ́ sí ìjà àwọn ọmọ ọlọ́mọ kalẹ̀ tó ọmọ àbíyá jẹ wọn. orí ẹ̀ ẹ̀ka kí èka ara wọ́n ti sọ́ra obìnrin kan béèrè ilé dákun ẹ bá bá àwọn ọkọ wa sọ̀rọ̀ kí wọ́n jáwọ́ níbi gàràjé àmà jáwọ́ ní lágbára wọ̀ká burúkọ́kọ́ burúkọ́kọ́ lórí dá lágbára rẹ̀ kí wọ́n dúró lórí lágbára wọn ti máa wọ́n lọ́ọ́ fẹ́ bí ìyàwó lágbára wọn pa lọ. wọ́n ní gúrúùpù kan bẹ́ẹ̀ fún àwọn ní mẹ́díkù dọ́kítọ̀ káńtẹ̀ wọ́n máa ń gba àwọn onímọ̀ràn ojoojúmọ́ nípa àwọn ìgbésẹ̀ ẹ̀fẹ́ ká máa gbé lórí àlàáfíà wa láti lè mẹ̀tíẹ̀n àlàáfíà àkúgbà pẹ́ nínú ìgbésí ayé lọ́lọ́ kọ̀ọ̀kan wa. wọ́n á ní ní mẹ́díkù dọ́kítọ̀ yẹn tó bá ti wá sọ nàṣíhà ọjọ́ kàtá gbogbo àti àwọn àdókòfin yẹn ẹjọ́ bá ti béèrè nípa tó sọ lórí ọmọ béèrè. wọ́n àtọ́ àti dọ́kan ẹ̀dùkú dọ́kítọ̀ wá ní ọ̀rọ̀ tó fẹ́ sọ lónìí ó ní ṣe pẹ̀lú phone conversation kan tó ń gbà mo fẹ́ kí gbogbo èèyàn fi kọ́gbọ́n kí ni phone conversation náà ọ̀rẹ́ nìkan ó pè òun lórí fóònù ọjọ́ mẹ́rin ìgbàjọ́ ìyá mi tó ń sọ̀rọ̀ tó bá ní ẹ̀dá kù kí lèèyàn lè ṣe sí ìjọba dámọ̀yà lábẹ́ ìgbà dámọ̀yà lábẹ́ báwò àwọn kan pa kú nìyẹn tí wọ́n má jẹ́ pé oníranù ti ń wá ẹni tí ó pè lọ síbi ìranù wọn làwọn pa fóònù àwọn pátá ìpá ó tún pè padà ìgbà tí gbámágbámá pípé padà ń bọ̀ àwọn awúgbé lọ tó bá fẹ́ sọ àwọn fẹ́ sọ. tó bá ní ọ̀rọ̀ tó ń sọ òun nìlera o nítorí pé òun tí òun bá wọn sọ̀rọ̀ yìí nǹkan kan ti dámọ̀ lábẹ́. ìgbà tó ti jẹ́ pé mẹ́díkù dọ́kítọ̀ ni yín òun fẹ́ mọ ọ̀nà wo ló wọ́n gbà yọ ọ́ dámọ̀ lábẹ́. ìgbà ní báwo la ṣe ṣe tí nǹkan fi ṣe àwọn yín lábẹ́ ẹ máa lọ ní nǹkan kan tí wọ́n ṣe bí abẹ́ ọkùnrin lọ òun máa ń lò ó fúnra òun gbà yẹ kọ́kọ́ tó ní ọ̀pọ̀ ntì ó ṣe àwùjọ ọ̀kan lọ òkú ọ̀rọ̀ ohun òsì fẹ́ ṣèṣì náà lọ wá wò pé irú eléyìí tó ń kì bọ̀ dí ìbáyìí nísìnyí. mú kí àrùn tí ń jí pépé kọ́ máa rọ̀wọ̀ díẹ̀díẹ̀ yìí. òun wò gbọ́rọ̀ ní kọ́ sábẹ́ fóònù ṣe dìná. bá àwọn òye tí ẹ ló náà máa lò. òun wò pé gbàgbé ti ṣe pé ọkùnrin ọlọ́kùnrin ló lọ òun máa ń gbé wọ́ọ̀dí ohun òun òun péjì náà ni ẹ̀sìn àkọ́nà sọ pé wọ̀lẹ́bí náà wọlé fòró jẹ yẹn ká fúnpọ̀ ìlà àyà ẹ̀zúwájì àwọn mẹ́lẹ́kẹ̀ ẹ̀yìnmẹ́rù فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون ọlọ́run ló yàn án mú mi ọlọ́run mú mi nínú àjò tí wọ́n máa tó abẹ́ wọn. àyàfi fáwọn ìyàwó wọn bàbá àwọn obìnrin tó ń ní pàpà lórí wọn. ọlọ́run á ní àìjẹ́ pé wọ́n sọ abẹ́ wọn lọ́dọ̀ ìyàwó àì máa sọ abẹ́ wọn lọ́dọ̀ àwọn obìnrin tó ń ní pàpà lórí wọn kọ̀sọ́ wọn jẹ ní ikú kọ̀sọ́ wọn jẹ ní ẹni tó bá wọ́ ọ̀nà míì láti gbọ́ bùkátà ọkùnrin máa ń gbọ́ lára obìnrin. àdéhùn tóbìnrin máa ń gbọ́ lára ọkùnrin gbáko sí tó yàtọ̀ sára ọkọ ara ìyàwó àbóbìnrin tọkùnrin ní kápá lórí ẹ̀ lọ́kùnrin ẹ̀ ní ọkùnrin láàrin ọlọ́run àwọn eléyìí àwọn lọ́lọ́ tẹ̀ olùtakò àlọ́ ọlọ́mọba wa olùtayọ̀ ìmọ̀ ètò tí màá sílẹ̀ tóbìnrin yẹn náà ń ṣe ẹ̀fẹ̀ ṣùgbọ́n ọ̀mà òun rò pé gbàdé ti dé yẹn òun ò ṣe dìnnà òun ò tọ nípa ìwà àdámà lábẹ dókítà ìwọn ni tí wọn bẹ̀rẹ̀ sí ní bú wọn bẹ̀rẹ̀ sí ní gbẹnu àtẹlù irú rọbìtì wọn irú nọọsẹsì wọn ọlọpọ ọlọpọ rẹ tí o ṣe tẹ láti sojú ṣe rẹ ó ti tó ọ̀fẹ́ lá ọ̀pọ̀ dànù ọlọpẹ lómi. dókítà yẹn wá lo platform yẹn. láti pàkíyèsí gbogbo àwọn mẹ́mbà náà sí ẹbẹ̀ rú ọlọ́run ẹni jẹ́ kóyàwó jọ ẹbẹ̀ rú ọlọ́run ìwọ lọ lọ fẹ́yàwó jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọbìnrin ọba jẹ́yàwó fẹ́lò mi ṣùgbọ́n látàrí ojú kòkòrò àwòwọ́mọ́ àwòjúmọ́ ọ̀dà ni wọn náà fẹ́ ọmọ sí bàbá láàárọ̀ sí lálẹ́ bàbá ìta wá wá dọ̀ yín òdòdó kan ta yín wọ́n fi lé ọlọ́wọ́ tán ọkọ ọmọ ọlọ́mọ òun fi yà á jẹ́ ọ̀ tójúfe gbogbo àwọn àbájẹ́ gbogbo àwọn fúnwọ́n máa ṣẹlẹ̀ kí lọ fẹ́ sọ fọ́lọ́ tó bá ti ọ̀gbìn lọ sí à. dókítà ìṣe náà fi hà hmm. wọ́n ní dídákẹ́ tí ó dákẹ́ báyìí lórí pílátífọ́ọ̀mù yẹn làwọn obìnrin bá bẹ̀rẹ̀ sí ní fáyà mẹ́díkù dọ́kítà wọn bá bọ́ǹbù ẹ̀.

ẹ̀sọ̀ máa rò pé èèyàn ti èèyàn méjì lọ́kọ́ sínú aburú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wà wọ́n ti gbé látàrí kọkùnrin kan kó wọn jọ ní àwọn náà ti lọ dáa rẹ̀ wọn náà mọ ọwọ́ ọ̀nà kan àwọn náà ní sọ́ta kótó ọlọ́run láti gbọ́ bùkátà orí ẹgbẹ́ àti ìsìlámù sọ pé ẹfẹ́ àwọ̀ ẹ méjì ẹ mẹ́ta ẹ mẹ́rin kí ẹsẹ̀ kíkọ́ fẹ́ wọn kọ́ pa wọ́n ti di akutu ti gbó ẹ̀ẹ́sì ní ìsìlámù wa ti di akúkọ́ jù. Islam sọ pé ìyàwó tó fẹ́ tẹ̀ nìyà tó ti wò lórí sọ́tì ọlọ́run ẹ̀hẹ́ kẹ́kẹ́ kọ́ wa fẹ́ kí wọ́n wá pàtì ọ́ wá sọ pé ní ìmọ̀ tó fẹ́ nu ẹsẹ̀ rínu à débò rí ìdí ìsìláàmù sọ pé kò wò ẹ kókó tó ti wò náà ní kí ni ojú rẹ̀ ẹ ìmọ̀ àpọ̀ ọ̀sán ara tó bá yẹn à ń pàtó wò ṣe kọ́tò wọn ti ránṣẹ́ sí ọ̀rẹ́ àbò lórí.

àtẹ́lá òfin tó máa nínú wá nìyẹn mo rò kó jù rẹ òní là ń jọ sí ọ̀nà o. kábẹ́ ìwọ náà ọ̀rẹ́ lẹ́dàá náà láti mọ̀ pé ọlọ́run bó fi wá lè pa gbogbo bàbá tó ti lé ayé wa. ká má rò pé ìsìláàmù kan sọ̀pọ́ọ̀tì ọkùnrin kíkọ́ fẹ́ ju ìyàwó kan lọ lórí bọ́ọ̀lù tí ìsìn wọn kanú kingdom tiẹ̀ kíkọ́ ní fẹ́ẹ́ àti ìyá kí ẹsẹ̀ ìgbà tí ìsìláàmù gbà lé wọn. àǹfààní tó sì wà ń bẹ̀ òun náà ní Islam ní wò ọlọ́run fún ìyá lọ́wọ́ èèyàn sì lè kọ́ ọmọ tó pọ̀ èèyàn sì fẹ́ bí ọmọ tó pọ̀ aláàbùn náà tó arúgbó kò bá bí tó pọ̀ ọlọ́run sì fún ìyá lára àti àlejò kí ìyá lè bí tó pọ̀ kí wọ́n fẹ́ tún ìyá lọ́nà láti bí tó pọ̀ bá sọ lẹ́nu. ọ̀gá àtọ́ ló kọ sí ètè tiẹ̀ lẹ́yàwó kó fi máa kọ́kọ́ ìyàwó kan ó ní ìyá ọmọ tó lè bí àwọn àti fẹ́ bí máa tọ́kọ̀ torí ẹ̀ ó ti fẹ́ àwọn omi tó náà lè bí máa ní ìgbà náà sọ̀rọ̀ bá àṣọ lánàá ìdánwòde wọ̀dúwùdẹ wọ̀lú obìnrin ká nífẹ̀ẹ́ tí tó náà nífẹ̀ẹ́ tí tọ́jú bímá bímá oníkẹ̀fẹ́ nígbà tí pé á bí akọ̀fẹ́ yà wọ́n bèbí eh, ma inú wọn máa dùn lọ́kàn máa pé ara lọ sílé kíníkà àbí ìkólà wà náà kí ló dé wàá bẹ́ yẹn àbí ma ó bí ma ṣé èsè títí ni bàbá àtijọ́ ti ń jọ lọ. ọlọ́sìn ìrànlọ́wọ́ olówó tó lè fi tó àwọn ọmọ yìí sọ ní bí ma ti. lẹ́sìn ọ̀pá àwọn obìnrin náà ti sọ fún mi pé ọba mi ọmọ mélòó lọ gẹ́ láyé wọ́n á sọ pé ah, bàbá lè dé fifteen olùyàwó á sọ pé àpá fifteen láti má fẹ́ lò ní. ètò ti wọ mẹ́ta ní ìṣèjọ́ sọ pé tírélà ti ẹ̀sìn mọ̀ pé tírélà ìṣèjọ́ tàkù dáwàá yìí pàápàá mi tọ́ bá gbà lóun onífẹ́kọ̀ fẹ́lò ní nítorí tó bá fẹ́lò ní ìwọ́n máa ń fẹ́lò ní gbé bọ̀ wá bọ̀. Gbàgbára jẹ́ ti kàkókò bí ma tọ́pọ̀ ó sì lè gbọ́ wọn àti kọ̀ fẹ́yàwó ara tí islam ti ń wò nìyẹn. ẹ sì ti mà ẹ rí i pé ká pọ̀ èèyàn pọ̀ nínú kámílì nínú tó sọ̀rọ̀ ń tẹ́wọ̀n èèyàn lé lórí tí máa wú yẹn. tí fámìlì wa bá jẹ́ pé bàbá tó bí bàbá wa kò bí ju bàbá wa lọ bàbá wa náà ò bí ju àwa náà lọ àbí òye wa ó túmọ̀ sí pé bàbá bàbá wa one bàbá wa two àwa náà kọ́ three àwọn ìyàwó ló bí àwọn ọmọ àwọn ìyàwó náà mélòó three three plus three equals six family of six bàbá ńlá òun kú ìyá ńlá òun náà kú fámìlì kú sẹ́ni kò kò fọ́ àti parẹ́ fámìlì òun kò ní pẹ́ fámìlì bá jẹ́ pé máa ń jẹ́ Allah la quwwata illa billah eh, bàbá wa bàbá tó bí bàbá ọmọ mẹ́wàá lò ní. ọmọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà bí ìjọdógún méjìlá mẹ́tàlá mẹ́rìnlá. ẹ dákun ṣé nígbà tí ẹ bá fẹ́ ti máa lọ ní ọkọ ẹ pa ẹ̀rẹ́ yìí. àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ ṣe sákúlà kan fámìlì náà ti tó fámìlì tí ń ga ti tó ẹ sì máa wọ nínú fámìlì yìí bó ti pọ̀ tó èmi máa wá nǹkan láyé ó má jẹ́ pọ̀ kan nínú àwọn èèyàn yín ọwọ́ àlábàdà. ìṣòro kan ò ní ṣẹlẹ̀ láyé ó má jẹ́ pé nìkan nínú fámìlì yìí kò sí lágbàmí kájí lẹ́bí solúṣà. wọ́n ajẹ́ pé ìwà nìkan náà ni wọ́n tara rẹ̀ dànù. ẹ máa ń wá ẹlòmíì ti tara rẹ̀ dànù àwọn ni bàbá rẹ̀ bí o òun á sọ ó ti tó àbí bẹ́ẹ̀ kọ́ oríṣiríṣi oríṣiríṣi láti sọ́fà púpọ̀ ẹni ló sọ́fà lẹ́sìn mọ̀ ìwọ́n ti wà. ìwọ́n náà ti dé èèyàn ìwọ́n ti di managing director báyìí. ṣé dáàbì tíra àbí òun tíra ẹ̀? ìwọ́n náà ṣe tiẹ̀ náà kárí. tó o túmọ̀ sí pé Islam ṣe ká pọ̀. ẹ ti wọ àwọn obìnrin náà wọ́n dà kó ṣe pé ìyàwó pé mẹ́rin ìyàwó kan ọlọ́run bá wá kádàrá pé òun ti máa mẹ́jọ ìyàwó kan òun ti máa mẹ́rin ìyàwó kan ó ní yálé òbíjọ màkà lọ ìyàwó kan òbíjọ ọmọ méjì lọ ẹ dákun ta lọ bá nulẹ̀ ọlọ́mọ mẹ́jọ ni àwọn ọlọ́mọ kan ọlọ́mọ mẹ́jọ ni láì dọ́ba wọn dùn láàrin mọ́kà ẹ̀ adùnkẹ́rẹ́ ẹ̀ mọ́ríà ilé ń pè wọn lọ́mọ fún wọn bá ègúngún ní ju àbá jù léèrà torí pé wọ́n ní káàrì ká pọ̀ ilẹ̀ orí ńlá lọ́mọ wà wá tó bá bọ̀ làwọn náà lọ́dọ̀ àwọn bàbá wa ti yá wọn. ìyẹn wo ní ìsinyìí bàbá yín tí bá ń bẹ láyé màmá yín tí bá ń bẹ láyé ó ti bí ẹ̀yìn ó lè jẹ́ pé bí jẹ́ wà sí bàbá àti màmá yẹn ó jìnà gidigidi àmọ́ tó máa ronú kàn ìdùnnú kan wà sí ọ̀kan. bẹ́ẹ̀ ìgbà tó wá dé fóònù kẹ́ tó wá sọ̀rọ̀ kẹ́ assalamu alaikum alaikum assalam láàánú o èmi ọmọ yín ni mo lè dèrè aláfíà yín wàhálà bàbá lè jẹ́ pé àárẹ̀ kan ti fẹ́ máa ṣe àbọ̀ bàbá ti lè ṣe ẹ máa torí kí wọ́n gbọ́ wọn máa wà. torí ẹ̀ ló ti jẹ́ pé orí ńlá ní Islam pè wá lọ sí ìdí ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé Islam ọ̀gbá o kíkà tó wá bí àwọn ọmọ náà kalẹ̀ ká má fi trọ́bù fún wọn Islam ọ̀gbá o má gbọ́dọ̀ bí ma kalẹ̀ fún yà o má gbọ́dọ̀ bí ma kalẹ̀ fún àìmọ̀kan má gbọ́dọ̀ bí ma kalẹ̀ fún àti ọmọ gáràjì abẹ́rẹ́ á gbìyànjú lórí àwọn kí wọ́n á rí gbogbo yẹn títà àbàgbà iyekíye tá a bá ń ná tó lè ṣe tó rí àfitọ́nà ọba bá ní kó wúlò á tún kọ̀ ládùá. oríṣi eléyìí Islam ó ti ké àbáyọ ń bẹ nínú kí àwọn ọkùnrin wọn máa níbi ìyàwó kan lọ ó sì tún fi hàn wá pé tó bá tọ́lọ́run ọba mu ni pàápàá jùlọ ọkùnrin tó ti kágbára rẹ̀ káàdì ìyàwó kan lọ ó sì lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó wọ̀nyí báyìí. obìnrin míì wà àtúrọ́mọkùnrin wà tó ti fún ààrẹ burúkú kan dà láàmú ọkọ̀ òtí sórí rẹ̀ kó lé ṣùgbọ́n irú ààrẹ bẹ́ẹ̀ ò lè wà pẹ̀lú èèyàn kọ́lá lábàágbé kan tí ó lè fẹ́ máa wà pẹ̀lú rẹ̀ gbogbo gbà. ṣé ó wá yẹ ààrẹ yóò sì ti ṣe obìnrin yìí kó tó di pọ́kùnrin tẹ ilé rẹ̀ náà ló dé lọ́rọ̀ tí ní kí wúlọ́ ṣẹlẹ̀ sí. tó wá yẹ kó wá sì torí tó dé tóbìnrin yìí wọ́n á kọ́ lẹ̀ ká lè dànù ká pé tọ̀ ní ò lè bí ààrẹ má àwọn Yorùbá ti sọ pé títí bá dà ó títí bá bàjẹ́ oníṣìí ní dà máa wá lọ ní bàbá rẹ̀ ó sì dábẹ́ ó dábẹ́ lábẹ́ òfin ọlọ́ torí rẹ̀ Islam fara mọ́ pé irú ìyàwó bá ẹ mọ̀ kọ́ irú ìyàwó bá ẹ má lè ẹ máa mánéjì ẹ ṣùgbọ́n ẹ fẹ́ ìyàwó mi ẹ fẹ́ ìyàwó mi ẹ mọ̀ pé kọ́ máa fẹ́ lábẹ́ kó sì lọ́kọ ó pè ó náà sí kọjá pé lọ wàá gúnlẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ tó ló ti wà ní kọ̀ǹdíṣàn tó ṣe pé yóò ṣòro tó lẹ́nu mi jọ fẹ́ ni tòkẹ́yìn oṣù sùúrù pẹ̀lú ẹ̀ ẹ máa rántí bẹ́ẹ̀ ti tẹ tẹ́lẹ̀ ó ti ṣe dáa tó wù yìí tò yóò dé ká ẹni máa ṣe sùúrù fún un pẹ̀lú bọ́lọ̀ ti kọ́ pípọ́rọ̀ rẹ̀ ọ̀jẹ́ nì. obìnrin mi bẹ àtúrọ̀nù fún mi wá ó ṣe pé àgàn lọ́lọ́run ọba dà kì í ṣe bímabíma ẹ ti gbá gbogbo yẹn jú ẹ ti lọ sí gbogbo ilé ìwòsàn gbogbo ìtọ́jú gbogbo àyẹ̀wò ilé ìtọ́ ẹ̀kọ́ ṣe ni wọ́n ti ṣe wọ́n padà fi hàn yín pé tó kò sí tọ́lọ́ ọba ò lè ṣe o ṣùgbọ́n tí àyẹ̀wò àtiwádìí táwọn ṣe fi hàn wọn irú ìyàwó yìí èyí ṣe ẹni tí ó bímọ. tọ́ ṣé ká wá lè dànù ẹ̀yẹ wo irú àbájáde àbí àbájáde sẹ́yìn padà wá gbọ́ yìí. lẹ́nu pé ọkùnrin kan ò ní gbọ́ láti ìpìlẹ̀ kan fẹ́ rú obìnrin. tó ó sì ti wà pẹ̀lú ẹ̀yìn ti pẹ́ ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀. ẹ bá ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ẹ fẹ́ lómi ẹ má ti torí ipò tó ń wà ẹ wá pọ̀ torí pé tí a bá kọ́ bẹ́ẹ̀ ànújẹ ńlá ní ọ̀jẹ̀ kù tó ara àtẹ̀sí Islam tó ń wò nìyẹn bákan náà wọ́n lè gbà mí nínú sábà bí sí Islam ti gbà lójú ọkùnrin tó fẹ́ di àwọn kan lọ wọ́n ní kí n ṣe gbogbo gbà nínú àwọn obìnrin máa wà nípò ẹni tó tọ́ pé ká ní ìbálòpọ̀ pẹ̀lú wọn obìnrin lè máa ṣe nǹkan ó lè jẹ́ kó bí máa ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ wọ́n á jẹ́ pé gbà yẹn òun náà ló lóbìnrin wá mọ́kùnrin òtí tàbí ṣùgbọ́n lóbìnrin bá mọ́kùnrin tí ó sì ní àwọn ó lè bá lò tí àwọn rẹ̀ ń sì ṣe ìkó ọlọ́jọ́ mẹ́ta wà ọlọ́jọ́ márùn-ún wà àwọn ọlọ́jọ́ méje pọ̀ lọ́rọ̀ ẹlòmíràn máa ń ṣe ìkó ọdúnjọ́ mẹ́ta ẹlòmíràn máa ń ṣe ọdúnjọ́ mẹ́wàá àwọn kọ̀ọ̀kan ha olórí pípẹ́ ti bẹ̀rẹ̀ lọ́sọ́dá náà ti ti jọ́mọ̀ ẹ̀dógún lọ. ẹ dákun ẹni tó fi wá mú àá ní kó ṣe sùúrù jọ mẹ́wàá. tòun ṣe é ṣe lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin kan sí. tòun lóòótọ́ ẹni tó ní àwọn kan wọn gbọ́ ọjọ́ ti sọ àwọn obìnrin yarí pé ẹni tó á ní àwọn kan kọ́. ìyàwó kan tó ní náà kò sí wàhálà tó gbìyànjú láti máa wá ọ̀nà kan àbọ̀nà yóò fi máa gbọ́ bùkátà rẹ̀ lára rẹ̀ láì jẹ́ kó takòtò ọlọ́run báyàwó yẹn lò pẹ̀lú nǹkan tuntun ṣe lọ́wọ́. ṣùgbọ́n sọ pé àwọn ọkùnrin ní ìwà ìjọ ìgbé bọ́lọ̀ ti dáhùn à ìfẹ́ àti máa rí obìnrin láti gbàdégbà tó ń bẹ lára wọn ti lágbára. ṣé kò bá sì rí obìnrin láti gbàdégbà tó ń pa wọn? ó lè ti ṣe kọjá àtìkọ torí di eléyìí ó níyàwó méjì mẹ́ta lọ pẹ o bákan náà á rí pé obìnrin tó jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá gbàdàrà pé àbáyé ó ń ga lọ́yẹ kó lọ wáyàwó mi wà pọ̀pọ̀ ìbálẹ̀ ẹ̀fẹ́ ilé yìí bá kọ́ tó ń bá bí ma ọlọ́run lè sara tiẹ̀ náà fọ́ sàánú èmi náà ẹni tó bá gbé obìnrin lọ́kọ́ gbé ìgbésẹ̀ àfihàn ọkọ̀ òbí ẹ̀ ní ronú kó ọkọ̀ lè láìláì torí ọmọ òkè obìnrin rere lélẹ̀ yìí màá tó láti tìpá tìkú lọ́kọ́ bá fi tẹ́lẹ̀ òní ìdí máa sábà ṣẹlẹ̀ náà ni pé ọkùnrin ọmọ ronú tẹ́lẹ̀ ìbáṣẹ̀ ti lè lóyún péré lọ́mọ ronú àti tẹ́lẹ̀ àkọ́kọ́ lọ gẹ́gẹ́ bí ìyá ànábì ká àlejò tẹ́lẹ̀ náà màtí sáárẹ́tà wọ́n ti tètè pẹ̀lú ànábì Ibrahim àlejò tẹ́lẹ̀ ó ní fáwọn ti pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn olójúdìpò fáwọn obìnrin wọ́n sì lọ́mọ ọ̀dọ́ kan ẹrúbìnrin kan wà tọ́jẹ́ tó yẹn hájára ó sì mú hájára yẹn ó gun ànábì Ibrahim àlejò tẹ́lẹ̀ nítorí pé ẹrú kan bá gùn yẹn. àbí rírà nìyẹn rà àbí wọ́n pín fúnyà lójú ogun ẹ̀tọ́ ni fúnyà kí àwọn máa bá rẹ̀. wọ́n fi hájára wọn fi fún anabi ibrahim alayhi salam anabi ibrahim alayhi salam wọ́n tún máa náà lóyún olóyún anabi alayhi sẹ́mi pé ọgbọ́n na Ibrahim alayhi salam a ò a ọwọ́ rẹ̀ rẹ̀ kò fi mú ọ̀rọ̀ sáárátà bí ti wùlò kéré mọ́ torí ẹ̀ lẹ́yìn tí ọlọ́run padà fún sáárátà náà ní ànábì sá alayhi ọkọ rẹ̀ kófin. mo bá bẹ̀rẹ̀ sí ní rìn kí n yàtọ̀ dánú lé. Lálẹ́sẹ̀ wá rí pé àá ìwọ náà fẹ́ẹ́fẹ́ ń lọ jẹ́ fún mi. Mo fi fọ́kọ̀ mi, mo gun ọkọ mi níwọ̀. Èmi rò wá sọ pé sí ọ̀pọ̀ ọlọ́gbọ́ra pé màá mú mẹ́ta lórí gàrà rẹ̀ má gbé. Ẹlẹ́yìn, nígbà tó ti tẹ̀lé rè, yóò múlẹ̀ rí rẹ̀ jẹ́ o. Ẹlẹ́yìn lọ́wọ́ ìmàlẹ́ ìtọ́lẹ́ rẹ̀ àwọn agbègbè kò burú mẹ́ta náà ẹ má jẹ́ ti mẹ́rin mẹ́ta ẹ lu èyí rẹ̀ méjèèjì ẹ akéjì méjì tún ní òun máa wá sí ìgbó etí nǹkan ká jáde náà wá fi rí mi bákan náà ẹ dàbẹ̀ ó ti mẹ́ta nítorí pé ìyá ńlá wa yìí látàrí ìfẹ́ tí hájára ń ṣe ẹlẹ́nu bíi Ibrahim alẹ́sọ̀lám náà tí ó ti sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí ó ti tẹ̀lé nítorí ẹ̀wò péjà àtúntò náà ti rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ lónìí ẹgbẹ́ ti gbogbo ọdún pẹ̀lọ́kọ́ ọ̀pọ̀ ń ṣe sùúrù ọ̀fẹ́ lòmù kọ́jà ọ̀pẹ́ nìkan rí fún wọn bẹ̀ ìyàwó tó máa wá sọ iṣẹ́ ta lẹ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà nínú fóònù ẹgbọ́n ọ̀bá tó o bí ma tó lórí orí látàárọ̀ kálẹ̀. ọ̀wọ́n á sọ pé ká lọ kọ́ ń bá sọ̀rọ̀ láyé òní bá sọ̀rọ̀ tí ọ̀yọ́ kọ́ fẹ́ lómi tó ń bá wù gbé sáré. tó jẹ́ pé bá sọ̀rọ̀ pé tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ti yẹn tọkùnrin bá wá rọra tó bá kọlẹ̀ sí tó bá fi ìyàwó pé wọlé bẹ́ẹ̀ pé ìyá lè wọ́n gbà bí onígbà lọ́gbà tó sì lọ ni bẹ́ẹ̀ ló ti jẹ́ pé má ṣe rà rẹ̀ wọ́n jẹ́ ní tí wà rẹ̀ dáa jẹ́ ní tó ti pé ìwọ́n gan ni ló ti kan kíṣàn ọkọ rẹ̀ ó ti ti rẹ́ lómi ìfẹ́ àtọ̀ sí wọ́n tó ọ̀rọ̀ ọmọ bí ó sì bá wá ẹnìkan nínú fámìlì gbà tó máa bí máa kí pa kúrò lọ́jẹ́ tó bẹ̀rẹ̀ ká tó fi máa máa ka ìyọ̀ lọ́wọ́ àkọ́kọ́ rẹ̀ kò mọ́tí bá máa sọ̀rọ̀ mo ti parí ọ̀rọ̀ ẹ wò bọ́ bá wù lọ́kọ́ bá sì ló wò lọ́kàn máa jẹ́ ìyá ìyá tó tọ̀nà kíyàwó kò ti wọlé lẹ́yìn rẹ̀ ìyá rẹ̀. tó gbogbo nǹkan táwọn máa ń wò kó lè o náà ló ṣe kí wọn náà sẹ́kù. Yàtọ̀ máa ń tọ́ra rẹ̀ dànù tó wo pé ǹjẹ́ ṣe bẹ́ẹ̀ yá ń kọ́ ṣe bẹ́ẹ̀ òdòdó tí wọ́n sì lé ya rẹ̀ kàn ní lọ́dọ̀. Tọ́ ẹ ká kí ìsára kéèyàn jẹ́ ní tí ò fọwọ́ èlé tó fi múlé ayé. Bákan náà, nígbà míì, wàá rí i kẹ́ ọkọ lè jẹ́ ẹni tí ègbélé. Ọjà ẹni tó ẹgbẹ́ ìrìnkèrindò ní gbogbo gbà àbí kó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ awakọ̀ irinṣẹ́ tọkọ ń ṣe. tó ọkọ tó yẹ pé awakọ̀ ni tó ń ti kánò tó ń wá dẹ́kù tó ń tèkó padà sí kánò gbogbo ògbà inú tirẹ́là náà ni wọ́n máa wà. tó bá dé ó lè mẹ́sẹ̀ẹ́dì tọ́ka lọ́lé tí tún fi gbọ̀nà tóbi ní bá wá mú a sì ní kọ́ mọ́fẹ́ ju ìyàwó kan lọ. ìyàwó tó wà ń lé onímọ́tútó lé àwọn ọmọ náà wà pẹ̀lú ẹ̀ ṣé ọmọ gbéyàwó ká rẹ̀ lè gbéyàwó ká ṣùgbọ́n àmọ̀ pé tí máa pọ̀ láti ká mi wọ́n máa dúró nílùú kan wọ́n pè ní dípò dípò yẹn òun bẹ ní túlẹ̀ wọ́n lè ti gbọ́ méjì mẹ́wàá wọ́n tó tún ní kí wọ́n tẹ̀síwájú wọ́n bá tún kúrò ní dípò wọ́n tún máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n fi dé mọ́kúá wọ́n máa dé mọ́kúá wọ́n ti jọ kàn bẹ̀rẹ̀ kó tó tó di fún wọn tẹ̀síwájú. nígbà tí wọ́n máa tún lọ wọ́n tún gbéra wọ́n tún máa lọ títí wọ́n máa gbéra láti mọ́kúá wọn ò ní tó títí tó tó fi dé tó ń gé síta nígbà wọn ti tó ń gé síta ibẹ̀ ni wọ́n ti sùn nígbà lè máa mọ wọ́n ti sọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni mo báwọn ìlú wa tírélà yẹn gbogbo bí wọ́n bá ti dúró. Bí wọ́n bá ti ń pàkì pàkì báyìí, bẹ́ẹ̀ láyé táwọn oríṣiríṣi àjẹwò kan patronize àwọn tírélà. Lẹ́gbẹ́ oníkálukú pẹ̀lú wọ̀kùwọ̀ ìwọ̀kùwọ̀ orí igbó. Máa wà òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o, má gbẹ́ lómi máa lọ́ o láì ṣe búrẹ́dì. Kò wọ́n sọ jẹ́ bàtú bàbá yìí jẹ́. Tọ́ kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí làwọn abẹ́tọ́lọ̀ bá ta. Ìníjọba ti sun yóò gbé ajẹ́wò kan yóò gbé yóò gbé sẹ́gbẹ̀ẹ́ náà. Ẹ dákun torí tọ́lọ̀ ìsìlámù ọ̀bára mọ́ iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ìṣèlú tí wọ́n ti rí làwọn mùsùlùmí ni wọ́n sùn tọ́ gbogbo kálukú kan lájẹ́ wo tiẹ̀ kálukú kan lájẹ́ wo tiẹ̀. ṣé ó sì làwọ́ sí àwọn jọ́ǹkì ni wọ́n sá máa ti ju mẹ́rin lọ. ṣé ló pé ni àbíkọ́ máa bá jẹ́wọ́? ẹni pé kọ́ fẹ́ yàwó ó ní àwọn oníjọ́ǹkì àbí méjì pẹ̀lú ti lé wọ́n mẹ́ta kí ló burú mẹ́? sísìn tẹ́bá kí èso ń tẹ́lá mi títí tẹ́ ń bọ̀ láti kánù aṣẹ́wó ní ògbésẹ̀gbẹ̀. torí sọ́kàn ní pé tóun máa ń lọ bá àwọn aṣẹ́wó mi àwọn aṣẹ́wó mi yun àwọn public toilet ju special aṣẹ́wó tó ń lọ. òun lè tara wọn kó àwọn àrùn burúkú tí ò súnmọ́ fún wọn tètè kú lára aṣẹ́wó tó nìkan lọ. alákòókò ìtọ́lọ́síyàwó rẹ lọ ẹ̀kọ́ máa gbé ká àbájáwó torí ẹ ẹ̀yin bẹ́ẹ̀ ń bínú pé wọ́n ti ń gbéyàwó méjì ní bá wa dáhùn ẹ dáhùn ọkọ rẹ ó ní àwọn kejì ó ní àwọn kẹta ó ní àwọn kẹrin pé ló pé ọ àbí kó láwọn àlè níta àlè kan ẹ sì mọ̀ yí pé bó ti ṣe rọrùn pọ́pọ̀ yọ tara rẹ̀ fún àwọn àrùn burúkú ọkọjà bó ti ṣe é ṣe àrùn burúkú mọ́kọ rẹ látara àwọn ìyàwó tó bá fẹ́ nítorí pé àwọn ìyàwó tó fẹ́ àwọn ọlọ́kùnrin méjì wọ lọ àfẹ́tàn lè ṣẹlẹ̀ káwọn náà ọ̀tún níjẹ́ látàrí àárẹ̀ òníjẹ́ látàrí ìrẹ́pẹ̀ kò ní jẹ́ látàrí kọkùnrin mi yàtọ̀ sí wọn náà rí wọn. báwo wá lẹni tó wà gẹ́gẹ́ bí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò irú àrùn tó lè kó lára tiẹ̀ tó tún àfáwọn ìyàwó rẹ̀ irú oríṣiríṣi aburú tó lè bọ́ látara wọn tó lè tún pín fáwọn ìyàwó rẹ̀ lọ́pẹ̀ lọ́pọ̀ orí ẹ̀sán á ní sínú bí ọtí gbà tọkọ rẹ̀ fẹ́ ọ̀ kí lọ́n ta lérú sí pé ọkọ rẹ̀ ti fẹ́ ọ̀ kọ́fẹ́ mànà àwọn kan má gbàjọ ọ̀ka nítorí tó tó wá pé àwùjọ fẹ́ rí ẹ̀rí tó ní obìnrin kan ọkọ rẹ̀ fẹ́ yà wọ́n àtọkọ fẹ́ yà wọ́n ló bá tilẹ̀ fún yàrá jẹ pa ọkọ àròkè báyà torí jọ méje tó ń lò pẹ̀lú ìyàwó tó ń fẹ́ ni ọ̀fẹ́ máa róhun kó ọ̀wádùn nígbà níbi ẹ̀rọ ọmọ bá pọ̀ bẹ́ẹ̀ lọ́gbàá ló ti dá ẹ̀kún mẹ́rin àtọ́jọ́ méje pé ọkọ wa wá sọ̀dọ̀ sí ìyáálé náà wọ́n bá kan lẹ̀kùn pẹ́pẹ́pẹ́ ìyàwó ìyáálé òṣèlú. ìyá alábàjẹ́ ìsinú lé mímọ́ wa ló lé dúdú lẹ́kùn mu. kí dé lọ bẹ́ẹ̀ ìfọ̀ fẹ́ ìwọ náà mọ fẹ́ ọ ìyàwó ni wọn náà lọ́ba ní wọn rọ mi lè gbà kọ́ta nígbà yìí kọ́ni nígbà yìí HIV negative lè ní èmi èyí ṣe ní èyí. Ìyàwó máa fẹ́ kọ́ ẹgbẹ́ ti àpọ̀. Lóbi burú bàjẹ́ o, màmá nǹkan kan fẹ́ àwọn ọlọ́lọ́ pé. Torí ti eléyìí, ó lọ ti kó HIV. Ókè, yá lọ sí ọ́fíìsì ká lọ ti tẹ́ ẹ̀ wọ́n ní wọ́n máa lọ. Ọba ìṣúná lọ́ba gba rìsọ́ọ̀tì dé. Yàtọ̀ mú rìsọ́ọ̀tì tó bí ilẹ̀ tó sọ. Rìsọ́ọ̀tì mi, ìyàwó náà bá ṣe tẹ́sì hiv wọ́n wá kó ìjọ tó ní tébù ọ̀rọ̀ rẹ̀ èmi ò ní wo ọtí ti tẹ̀ máa ní kíyè ẹgbẹ́ ẹ̀kọ́ ìdíkan nàìjíríà àlọ́kọ́ tó lára pé gbogbo ayọ̀ tí yọ lórí pé ìyàwó lọ́kọ́ ni tí gbogbo àwọn aṣẹ́wò lónìí kọ́ lọ ṣe tẹ́sì hiv láìláì orílẹ̀-èdè eléyìí wọ́n yẹ kí àwọn obìnrin wa wọn á jẹ́ ẹni tó ṣe ike wọn bọ̀ wọ́n ní wọ́n ní sọ ẹ bá wo àwùjọ àwọn mùsùlùmí láyé ẹ̀rí pé tá a bá wo àwọn ilẹ̀ lágbára ilẹ̀ lágbára ò nílò ìtẹ̀rí à ó sí àdídè sàrúdì rẹ̀ káṣẹ̀ ti sàrúdì rẹ̀ ká fi tẹ̀lé ẹ wo gbogbo ilẹ̀ lágbára yìí fún ọ̀sìn ló ṣẹ̀rí à wọ́n ní wọ́n ṣèwádìí ọmọ mélòó ni wọ́n fi láì jẹ́ pé ìyàwó tó jẹ́ ìyàwó kọkùnrin tí wọ́n ti so ìlú ló lóyún rẹ̀ kọkùn yẹn ọmọ mélòó lọ́mọ àlè láwọn àwùjọ rẹ̀ lárúbá tí wọ́n ló jẹ́ ìyà àwọn gẹ́gẹ́ mùsùlùmí sẹ́mi pé a lè má lò fún un ṣùgbọ́n gbogbo wọn máa gbọ́ pé wọ́n mà lọ́lọ́run fẹ́ kìíní wọ́n mà ní kìíní yọ ọ̀pọ̀ wọ́n mà ní kìíní yọ ọ̀dà àìlò kékeré àtàwọn agbọ̀n ni pé àwa lè mà individually ṣùgbọ́n tẹ́lẹ̀ kan máa ń ṣe jìnnà kò sí ẹjọ́ kan tí ó ní bọ́yẹ́ gba lọ́yẹ kọ́ jẹ kẹ́ ẹ ṣe jìnnà bọ́dún kan àbẹ́ ẹ̀kọ́ lóko tó fi kú kò sí láwọn. wọ́n ní síbẹ̀síbẹ̀ ìgbà tó ń ṣèwádìí rẹ̀ wọ́n ní kí gbogbo olú àwọn òní yẹn one to ten one to ten nínú gbogbo ọmọ tí wọ́n bí ni wọ́n bí gbọ̀nà pé àlè ló fi máa báyìí ìdá kan ní ọgọ́rùn-ún. wọ́n wá wo àwùjọ bòmí láwọn òtijọ́ orílẹ̀-èdè Islam. àwọn ọmọ táwọn ń bí báwo làwọn ọmọ ń ṣe wáyé wọ́n á rí pé ìdá márùnléláàádọ́rin seventy five percent gbogbo ọmọ sáńdé ń bẹ ọmọ àdìgbà rẹ̀. ó ti ń gbé náà àwùjọ náà o ẹ̀rọ báwọn ṣe mùsùlùmí láti ẹ̀ pé jápé ìgbéyàwó náà ti gbéyàwó. tó àwọn èèyàn tó yẹ pé ìyàwó ní ti fọ́kọ àwọn jẹ́ twenty five percent. àwọn èèyàn tó wá ń bí gbọ̀nà pé ọ̀rẹ́ kọlù ọ̀rẹ́ ajọ nípàdé ara ni alọ tó ṣe tó ni ọwọ́ abámi lọ lé èyí náà rí owó mi ọ̀kan máa. ìnáwó jẹ́ twenty five percent. wọ́n ní agbára púpọ̀. torí ẹ̀ ti jẹ́ pé wọ́n ní àwùjọ táwọn mùsùlùmí bá wà ó máa mọ́ púpọ̀ kúrò nínú bàjẹ́. nítorí pé kó fi wọn lò fi ṣẹ̀rí à ara àwọn ẹ̀kọ́ tí kálukú ti gbọ́ ẹgbẹ́ wọn lọ́nà là ń gbọ́ gbogbo ọmọ yìí bá jọ ma àmọ́ látàrí pé mo fi ìkànnà ìdènà kò tọ́ ma àtijọ́ láti mo ṣe. ẹ rí i pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà níìsì à ń bọ̀ wí kò láàrọ̀ ẹnì kan pè ó lò wà tọ́jú òun àwọn tó ń ṣe fàáfà àdá ní ẹ̀pà fóònù tó ń ṣe fàáfà you don't need to ask questions ẹ̀ka ṣe fàáfà sí i kọ́mánìà báńkì ayé kìí ṣe ti pé bóyá o báwọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn o kí n sọ tí òòjọ́ yé àwọn làwọn jọ ń fà torí pọ́ sọ fún bàbá rẹ̀ pé ìwọ bàbá yìí èso bàbá. ṣé ọmọdé ni ọ̀rẹ́ ni àbá wọn lágbàlagbà ni ọ̀rọ̀ ọ̀sẹ̀ kí ló wá ní lọ́rọ̀ ẹ̀ tó fi wá lọ wọn ló sọ fún bàbá rẹ̀ pé ìwọ bàbá ǹjẹ́ ṣé ẹ̀yin àti màmá mi ẹ ṣòwò àti fíìmù ni lẹ́yìn ìgbà tẹ́ ti fẹ́ màmá mi níyàwó tí islam ti kọ̀. Bàbá wa sọ pé rárá o, a ti ṣe kalẹ̀ mọ́ fáfẹ́ ìyá rẹ̀ lórí wa wò. Olúbọ̀ wọ ọgbà ló yọ ikú gbà. Ẹ bọ́ la ṣe ìdánilẹ́kọ̀ọ́ dà. Ẹ máa fà ní bọ́wọ́ ní orí eléyìí. Níbi ọmọ kan ti tó fọ́ọ̀tì. Wọ́n sọ fún wọn bàbá tó ti wọ sẹ́mẹ́tì ike ìsìn bàbá o a àkàrà tí o kò lẹ́bọ̀ obìnrin tí wọn bá babalábádá babalábá pé ẹ má pè babalábádá máa fi ṣe láti bàbá yẹn jìnnà ló dẹ̀ ti bí mi ìsìláàmù kan fún kìí ṣe bàbá rẹ lẹ́nu kẹ́ni tí kìí ṣe ẹ náà bá ń gbé lọ́la kó wọ́n kọ̀ lẹ́nu lọ́gbẹ́ wọn rán ti fi mú kú ó ti yarí fún bàbá rẹ yọ ni wọ́n yà ẹrù rẹ ti tẹ̀lé ọ̀sẹ̀lẹ̀ láì. Bàbá kan àti ọ̀dọ́ kan ọ̀dọ́ ló ti wọ bọ́ọ̀tì. Bàbá ti wọ̀ ló ti díẹ̀. Bàbá dé. Ọlọ́rọ̀ kan làwọn wá àwọn wá àwọn wá ọ̀nà tí ó fi yanjú àwọn wá wá. Wọ́n á ní ẹ máa sọ̀rọ̀. Bàbá bá kẹnu bọ̀rọ̀ pé èmi mo bí ọmọ yìí o. Àbí lójijì. Bàbá sọ pé tìta wọn kọ́ ó ní ohun èṣe bàbá òun má à ẹ ti wọ́n lẹ ń kọ́ ó lè ní bàbá rẹ ti bàbá rẹ má. bàbá ní ìwádìí ẹ kí ni wọ́n fẹ́ sọ ọmọ bá dáhùn ló bá ní ẹ nítorí ẹlẹ́ ni pé ẹ̀sìn Islam táwọn kọ́ yín rẹ̀ pé káwọn bá ti ń kọ́ yín káwọn máa lò ó. ọmọ òsì lè màtàmàtà kọ́ bó ti bàbá òun àti màmá òsì pàdé so àmọ́ màmá òun sàlàyé bàbá rẹ̀ ti ń pèrè bàbá rẹ̀ kò ń ṣe ní ọ̀rọ̀ òun láì ṣe ewúrẹ́ láì ṣe ṣe ọ̀rọ̀ òun nígbà tó ń lọ secondary school ẹ̀rọ kíkìn parí lọ́wọ́ akóyún bọ̀ fún un. ẹ̀yìn tó ń ṣe bí ọjà ọlọ́dẹ̀dẹ̀ wọn lọ bá àwọn bàbá òun tó àbàtà agbẹ́jì ìpèsè náà ní bàbá rẹ̀ ṣe jẹ náà tóbi tí òun. bàbá yẹn ọmọ yẹn wọn sọ bàbá yẹn náà wọn sọ fún mi pé nínú gbogbo àwọn ọmọ tó ń pè lọ́mọ òun ọmọ yìí ló sì wúlò fóònù torí pọ̀ ní máa fóònù lówó ẹ̀rọ tí o bàbá lọ́mọ wúlò owó náà òní máa fóònù lówó òní máa tọ́jú òun. ọmọ wa ti di lọ́sọ̀ọ́ ẹgbà mí o. tó wọ́n ti tó bá jẹ́ bọ́ máa ti di aláǹkọ́ rẹ̀ kọ́ ọ̀làjú tó kó palẹ̀ mọ́ láti lọ́lọ́ọ̀dún ìyá rẹ̀. lóòótọ́ lóòótọ́ ẹni máa fẹ́ ọ̀la ìgbà náà la fẹ́ wọ́n yà wọ́n láyé ìgbà rẹ̀. Ṣébí Islam ti ń tẹ́ fẹ́ lẹ́yìn tẹ̀? Ó ní kò yóò ọba sàlàyé bàbá ní àwọn òfin bá àmọ́ kókó tí wọ́n fẹ́ gbà ló fún wa. Ọmọ ní sọ, ọmọ ti sọ náà ẹ ṣe bàbá rẹ̀. Ẹ dákun tó wà lọ. Ẹ lọ pẹ̀lú àwọn àwọn èèyàn gbọ́ ẹ̀sìn léwu. Àkókò ní ẹgbẹ́ náà na oníṣìná láwùjọ ẹlẹ́ẹ̀fẹ́ṣẹ̀ rí à. Àbúrò ẹ̀kọ́ ni. Àṣì níbi kẹta gbé pamọ́ sí fọ́dún kan. Lámọ̀dù lọ́sẹ̀ sani ká sọ lóko. Síbẹ̀síbẹ̀ ẹnì kejì wà àwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ń ṣẹlẹ̀. ẹlòmíì ọ sọ̀rọ̀ àtúndì náà torí pé náà ọmọ tó lè ọ sọ́mà ọmọ rúbi tọ́lọ̀ lè ju ọmọ dé lọ́la yóò padà wá ṣẹlẹ̀ pé ó ti máa pe lọ́mọ rẹ lọ́ba lúzẹ̀ láàárọ̀ torí jẹ lẹ́yìn anábì ọ̀sọ̀rọ̀ bá ìwà rẹ̀ anábì tí ó ti ó ní orí òní pẹ̀lú táwọn ọmọ àlè bá ti pọ̀ láàrin owó orí òní yé máa fẹ́ pẹ̀lú àtúmọ̀. ẹgbẹ́ pé yorùbá lẹ́kùn náà àwọn náà ti ọ̀rọ̀ yìí máa ń pa lò. wọ́n ti ẹ bá rí ilé ìyókù tí bá tó ọmọ àlè rẹ̀ lè fi dàgbà. ọmọ àlè rẹ̀ bá dàgbà gbọ́dọ̀. táwọn ọmọ ọ̀rẹ́ alẹ́ fẹ́ máa dé. ẹ lápẹ̀lẹ́ lọ́wọ́ lọ́fẹ́ àwọn ènìyàn tábàrà rẹ̀ bá ti ṣe ọba ká nítorí bí tábàrà rẹ̀ bá ká láàjọ ọ̀fẹ́ ìbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ àbúrò ọ̀sẹ̀lẹ̀ àwọn obìnrin ò lé lẹ̀ wọ́n wà láti tó ti kọ̀ lọ́mọ aburú ẹni dọ́kítà lọ́mọ gbogbo ọ̀rọ̀ tá máa ń sọ yẹn tí ọ̀rọ̀ kan ò ní mà àwọn orílẹ̀ wà láyé wà báyìí àwọn ọmọbìnrin lé bàjẹ́ wọ́n lé lẹ́ bàjẹ́ tó ọ̀rẹ́ ní sẹ́wọ̀n àwọn ló mùsùlùmí aláìsẹ̀ sì sọ àwọn àlọ́ òyìnbó yẹn. torí ti ẹlẹ́yìn kò sí nǹkan tó burú fẹ́ni tí ọba fẹ́ àwọn méjì ọfẹ́ àwọn méjì tágbára rẹ̀ bá ka. bọ́ọ̀ wá ní àwọn obìnrin máa ń bínú ọ ike láàbù márùn-ún lẹ́tọ̀ àwọn. ní ìsìn ẹni tí ọkùnrin ọfẹ́ àwọn méjì ẹni tí àwọn kọ́fẹ́ àwọn mẹ́ta kọ́fẹ́ àwọn mẹ́rin ní ìsìnkà tó ń fi ọkọ tó kò sí nǹkan ó ló ń bá forí rọ ó ń bá àdìyà ọkọ yẹn ọjọ́ ní tó ní kó ti àdìyẹ ẹmẹyẹ sọ̀rọ̀ bá kú ti àdìyẹ òun bá fáwọn àdìyẹ ló jẹ òun bá pa mí fáwọn àdìyẹ lọ́pọ̀lọpọ̀ lórí ibùkún ẹdí wọn á sọ pé ẹ méjèèjì lẹni kúkọ ra ẹ gbọ́rọ̀ kò sí senior kò sí junior ẹ̀yin sì mà tó sùkúù kan àwọn ẹni senior boy àti senior girl ẹnìjọ àwọn ẹni ọkọ sáájú ẹni pẹ̀lú fifteen years ẹni wẹ̀ á fi kọ́ right wáyé èrè ní sẹ́nu kàdí máa ń darí o wọn àwọn obìnrin máa ń yarí bàjẹ́ níbo lẹ́gbẹ́ abẹ́kọ̀ọ́ ibi ìkàlẹ́ lé ìjọba pàápàá jùlọ ẹ máa bóyá omi jẹ ẹfẹ́ lẹ́lẹ́kejì irọ́ máa ń yí ìrọ̀ ọmọ tíyàwó ní àkọ́kọ́ ti bí ni ìwà àti káwá alájọmọ tí a ti yàn ọ̀gbá sí gbogbo olú àwọn ọ̀sán wọ̀nyẹn máa ń ṣẹlẹ̀ lẹ́yìn náà tí wọ́n á gbọ́ oúnjẹ púpẹ́ náà lọ́kọ̀ olú ààrẹ síbẹ̀ tó ẹ̀kọ́ lọ fẹ́ ni abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ nísìnyí obìnrin ọ̀sọ̀ yìí pé ẹ má fẹ́ ẹni tó dàgbà tó ń lọ lé o tẹ ẹ bá sì tún fẹ́ ẹni tó kéré sí jọjọ tó sì ní olórí ikú ní ìkànnì léèdì tó wáá kọ́ dàgbà sí lọ́rọ́ máa fi tó wọn máa fi ìyàwó láti ìyàwó tó kéré tó tó wọn máa fi láti ṣé kí ìyàwó tó jẹ́ nọ́mbà wá fún ọjọ́ thirty two ṣé wàá lọ fẹ́ màmá forty two kí lẹ́nu pé ọ̀sẹ̀ lẹ́nu yìí ṣé ọyọ kọ́ máa kàlẹ́ndà tó bá lọ láwọn méjì sí ọ tó bá lọ gbóbìnrin forty two ọgbẹ́lẹ́ thirty two wọ̀lá tó bá lé òun yọ̀mọ̀ òfin àdìlù wọn mọ̀ àwọn àwọn akọni lọ́gbọ́n kọ́gbọ́n lọ orí ẹ̀dá ó pè tani ìdí na ọmọ tó wá ẹ̀ tó wá ọjọ́ kan yọ ọ lẹ̀ tí ìyàwó tuntun náà máa sọ fún yàrá òfin ní tí òfin ní tí tí máa ó lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ yóò gbé rẹ́kọ̀tì rẹ̀ so ìyàwó tí wàá jẹ́ thirty two ọ̀wá lọ bí ọmọ eighteen ọ̀dá wàhálà lé àbọ̀ ọ̀dá wàhálà lé torí ọmọ àti ìyàwó yẹn òun ti wà ní ọmọ fourteen báyìí ẹ bọ̀ pé ìyàwó yẹn ọmọ òun ẹgbẹ́ ọmọ olúwa rẹ̀ ni lọ́lọ́ọ̀ ọ̀sẹ̀ tí ìbá tó pé ṣé má tó bí ẹgbẹ́ àǹtí rẹ ṣé ó dùn mọ́ kò tún ní dùn mọ́ ẹgbà kọlọ̀ ètò bá wọ ọkùnrin kọ́kẹ́. àtúrọ̀mù kò mọ̀ wá àwọn obìnrin máa ń yarí fọkùnrin o wọ́n tí àwọn tó yarí kó fi ṣẹ́rí yà wọ́n ní kí ló dé ló jẹ́ pọ́kùnrin nìkan lọ́nà fún lẹ́tọ̀ọ̀

ṣùgbọ́n kì í ṣe ni kí wọ́n pé májàmú tó wù. nítorí pé ládùn òfin ṣẹ̀yà májàmú kí májàmú lélẹ̀ májàmú burúkú lélẹ̀. anábì muhammed sọ̀rọ̀lá àdìsọ́nà sọ pé máa bá a lo àpò ààrẹ ń yẹ ṣẹ́ni tó na ṣẹ̀rọ̀ fún un lẹ́yìn sọ́sì ìkìtà àbílà. kí ló sàwọn èèyàn kan tí wọ́n máa dá mẹ́jọ mi n'o ti kókò sínú tí ọ̀lọ́. olùsọ̀rọ̀sìn ẹ̀sọ̀ kìkì dáadéla tí ò sínú tí ọ̀lọ́ mẹ́jọ mi lásán pàǹdàrì kódà kọjọ́ bọ́ọ̀rù mẹ́jọ mi. kódà kọjọ́ bọ́ọ̀rù mẹ́jọ mi. èlé ẹ̀ pàṣẹ ìgbà tí wọn bá da májàmú mọkùnrin kó kọ́má fẹ́ àwọn mílíọ̀n àwọn ọkùnrin pọ̀ láyè ẹgbẹ́ tó máa ń mú àwọn mi wá tó kọ́ fẹ́ tó tún fowó kún un láìpẹ́ nílẹ̀ àwọn ọkùnrin sì wà láyè láìpẹ́ yẹn ní ìròrò kó lè fẹ́ àwọn mi léyàwó rẹ̀ yóò fẹ́ kejì yóò tún fẹ́ kẹta yóò tún máa ṣe dáadáa àkọọ́lẹ̀ gbogbo ìgbésí ayé wa ń báyìí torí ẹ̀ tóbi ní bá dárú májàmú yẹn. kìí sọ̀rọ̀ yẹn lórí ọkọ ni pé kò pé nítorí pé burúkú tí ò wúlò. ìlú ọkọ ìwọ sọ pé wọ́n gba májẹ̀mú kí ọba kú ní fi ọ láti pèlè kọ́ máa fẹ̀. àmọ́ tó bá fi lé lọ́ọ́ fi ọ tọ́nà wọn gádàrà pọ̀ fẹ́yàwó ń bá rí pé òun ní ti kó lọ. yọ bọ̀ dànù pé òun ò ṣe má. àmọ́ pé wọ àwọn akọ̀fẹ́ pé májẹ̀mú rẹ̀ ọlọ́mọ yìí eléyìí jẹ́ ti ṣe jẹ́ ń bẹ̀rẹ̀. wò láti kékeré ṣe àwọn obìnrin wòye lásán. Iná ni kì rọrùn fún wa láti ta wọn níyàwó mi. Ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá ló ti lẹ́tọ̀ọ́. ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fẹ́ni tí yọ bá bùkátà rẹ̀ òfin ọlọ́run kò sí tẹ̀mẹ́lẹ̀ ìdọ́lọ̀ ti lẹ́tọ̀ọ́ kò sí tọ́jú wọ̀ ìdí ni táwọn ọkùnrin ti máa ń fẹ́ ju ìyàwó ẹ̀ ọ̀kan lọ tẹ́lẹ̀ tó kù níta. àtúrọ̀mọ̀ kò mọ̀ wá ọmọ anáwó Muhammad sallallahu alaihi wa sallam Fatima onáà kan ọkọ̀ ọ̀hún àríkù. رضي الله عنه وفاة يوم اليوم فاطمة مع النبي صلى الله عليه وآله وسلم تقري قدما فاطمة كان النبي صلى الله عليه وسلم قلت بقى بقى قدر النبي نفسه sallallahu alaihi wasallam ẹnẹ́bí wa sọ wípé Fatimatu bukatun minni faman aghdabaha aghdabani Fatimatu ẹni yẹn ìgbésẹ̀ kan ẹnikẹ́ni tó bá fi di dánú bí ó ti dánú bí mi ẹnikẹ́ni tó bá fi lè àlì rọ́bì yọ̀pọ̀ àwọn àyè bí sọ́kọ ọ̀fínà ọgbọ́n bẹ́ẹ̀ ọba jáwọ́ bẹ́ẹ̀ ẹnikẹ́ni Ànábì sallallahu alaihi wasallam wọ́n rọ àlè. Ìjọba fẹ́ àwọn wọ́n máa fẹ́ràn àfi lẹ́yìn ìgbà tí kọ́ọ̀pì máa bá jẹ́ kó fàyè rẹ̀. Nítorí ìṣẹ̀lẹ̀ náà, àlè ìfẹ́ àwọn ìyàwó mi wọ́n lẹ́yìn ìgbà tí kọ́ọ̀pì máa ọmọ ànábì sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ tó fàyè sílẹ̀. Kọ́ọ̀pì máa kó fàyè rẹ̀. oṣù mẹ́fà lẹ́yìn ikú Muhammad sallallahu alaihi hari alihi wa sallam. ẹ̀yìn rẹ̀ ní àlí radiyallahu anhu tó fẹ́yàwó. bọ́ọ̀ni ó sì béèrè ó ní ànábì sallallahu alaihi wa sallam ti rán máa lè méjì mẹ́ta olùdókòwò tóun sọ wípé ọkọ ọmọ òun ọmọfẹ́yàwó lè ọkọ ọmọ òun kọ́ńfẹ́mà ìyẹn àlejò ọmọfẹ́yàwó lè kọ́ńfẹ́mà àti tí kọ́ńfẹ́mà bá kú. tóun ló ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ nǹkan ndị yẹn bàbá mà jẹ́ bàbá bọ́fìmà ànábì sọ̀rọ̀ àwọn adáàtì sọ́mọlẹ́yìn ànábì sọ̀rọ̀ àwọn ara ní àwa. ó gbàgbá wí ọkàn ọmọ gbàgbá wí. ṣùgbọ́n gbogbo òfara ní ní tá a bá ti dáná lè sọ̀rọ̀ máa tẹ́lá gbogbo ẹ̀ lọ́gbàgbá wí. nítorí pé bàbá ti ẹ̀já àdájọ́ ẹ̀ àmọ́ wà ló pé kúrúǹtù là wà bẹ́ẹ̀ kọ́ lórí tiwa. nítorí pé gbogbo ẹni tó bá fara ní àná lè sọ̀rọ̀ máa tẹ́lá bóyá wò pé ògbóró kó òun náà ṣe irú dáná ti ṣe fún òun kó náà ṣe fáná ni. àbájáde òsì ẹ̀ka ìdá kankan sí tó fara ní ànábì sallallahu alaihi wa kò sí ọ̀nà tó lè gbà ní ànábì lára tó ọ̀tẹ́ lọ. Bàbá ìṣe الذين يكبرون الله ورسوله يعلمهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا لكن أولي في فراني الله كان فراني رنسات الله لعنة ولاي أتلا القيامة مستلع ليس ما تنبل وعي الله سيكي مستلع ìní لا lára kọ́lọ̀ àti báyìí sọ̀rọ̀ láìpẹ́ lọ lọ́nà tí torí ọ̀nà wo ni wọ́n fi tẹ́sẹ̀ yìí ní lára fọ́lọ̀ tó tẹ́sẹ̀ yìí ní lára fẹ́ràn ní sọ̀rọ̀ láàrin sọ́nà sọ́nà kẹta kọ́tọ́ ẹ̀ mọ́nà náà wà. kílẹ̀ kílẹ̀ lè ti máa lọ́sí ìta kọ̀kọ́tọ̀ iṣẹ́ nǹkan máa gbọ́ àlàbí sọ̀rọ̀ láàrin sọ́nà ní ìsìnkú ẹ̀ ànábì ànábì ti ọ̀tá ohun ti ẹ̀gbáta ànábì lágbọ́n pé ó ti ẹ̀kọ́ bẹ́lọ̀ fún gbogbo akádolówó ọ̀bẹ́lọ̀ tó fi kú owó àdá kẹ́ńtọ́ ọ̀fẹ́ sọ fún àdájì tẹnu tó fi máa bú àdájì ọ̀dájú pé à ọ̀fẹ́ sórí rí ilẹ̀ fẹ́ sọ fún àdájì tẹnu. ẹnìkan yẹn nígbà táwọn ẹni ànábì sọ̀rọ̀ máa rí ìjọba ti ń lọ láàrin láàrin láàrin títí ti lọ tọ́lọ̀ ti ń bá a sọ̀rọ̀ títí táwọn ẹni Musa wà táwọn ẹni Musa wà sọ fún pé lọ́bẹ̀ lọ́ lọ́wọ́ wa di tuntun kun márùn-ún. kí ló ní sáré tí òtún lọ má pàtàkì ní nípa ni ọ lọ ọlọ́run fẹ́ náà kó tẹ̀sí pé ọ̀fẹ́ ló kù káàkiri ní. ìgbẹ́ wa sọ bẹ́ẹ̀ àgọ́kọ́ da ara ni ọ ọ̀rọ̀ tó ti sọ túbá ó dájú pọ̀ bá mi. mo tí ọ̀nà náà tẹ̀lé tẹ̀lé ti sọ pé ẹgbẹ́ pẹ̀lú àtẹ́lù àtẹ́lù sọ̀rọ̀ tọ́fà tó fi tẹnu rẹ wà ọ̀rọ̀ tó tẹnu jáde nípa nẹ́bù Muhammad sallallahu alaihi wa sallam tó ní jẹ́. bẹ́ẹ̀ la nẹ́bù sallallahu alaihi wa sallam pé tọ́ọ̀fì náà ègégé kan ni o lára ẹnikẹ́ni tó bá ti lè dáná ó ti dáná bí ewu ẹnu bá ti àdáyé sallallahu alaihi wa sallam. àmọ́ ẹ̀gbọ́n tọ́lọ̀ tó sọ láyà tó tẹ̀lé lẹ́yìn. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا واثما مبينا ọlọ́run àwọn ẹni tí wọ́n ń fara ní àwọn olùgbàgbọ́ òdodo láì jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ ká ní wọ́n lára ẹ mọ̀ à ń bùkátà ká tá a bá ṣẹ̀ lọ́wọ́ ní àwa náà lára níbàámu pẹ̀lú rẹ̀ ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lómi ọ̀fẹ́ tẹ̀lé. fẹ̀yìn àwọn ọmọ tó ń فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين lẹ́yìn ká bá jẹ́ pé wọ́n fẹ́ fìyà jẹ lómi ọlọ́run ní irun tó fi fìyà jẹ ọ́ ni kí ọlọ́run fi fìyà jẹ. ọba mi létí ní àbọ̀ létí kò jẹ́ ìtẹ̀lé láti má jẹ́ kí ogun wo dúdú ẹ̀ lọ. ọlọ́run kà gbọ́ létí ojú pa kànáfẹ́ná ìwọ́n wá gba létí ẹ̀yìn tó bá yọ kànáfẹ́ lè rí kéèsì mi tọ̀ nítorí ìdí eléyìí báyìí lálẹ́bí sọ̀rọ̀ náà tó lè máa sọ pé wọ́n fẹ́ ọmọ mi mo ní tùmà yàtọ̀ sí àwọn akúrú tó a sọ pé ẹ̀mí náà àbáàní ní ẹ̀sìn ọ̀pá sọ pé àbáà náà kò ní tùmà torí bí àwọn babaláwo gbogbo náà kó sábẹ́ tẹ̀mí lọ́lọ́sì yẹn tó a sọ pé wọn náà kéwú nítorí ìdí eléyìí wọn gbọdọ̀ fẹ́ lọ́mọ rẹ lọ́tọ̀ tó ìdí tó yọ ọ́ tó bá lọ sí sọ́kà wọ́n ti sọ pé alùrúdà máa wò láàzọ pé bàbá ẹjọ́ sọ́tọ̀ ẹjọ́ kúnlẹ̀ nínú ọmọ kìíní sọ bàbá ọ̀rọ̀ tẹ sọ yẹn kò jẹ ẹsì tí ó gbọ́ yìí lánàá ilẹ̀ olórí sí àná yìí àmọ́ òjòkó àná yìí ń bọ́ mẹ́ òjòkó àná yìí bá bọ̀ sàlàyé àmọ́ kìí ṣe pa pé etí wọn ò bá gbọdọ̀ fi lọ́mọ àtẹ́tù wọn gbọdọ̀ fi lọ́mọ rẹ̀ torí ìdí eléyìí báyìí ọba ti rí àwọn ọmọ ọ̀fẹ́ ìkókó àdá. Tọ́ Adébọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam lẹ́yìn sẹ́bi ìyàwó ẹ̀yọ̀ kan lọ. Ṣùgbọ́n ìyàwó dáná lè fẹ́ tó wá pọ̀ yìí o. Ó ti di mẹ́rin. Ọlọ́run gbà fún ọ ìyàwó ti mẹ́rin. Ǹjẹ́ ṣé alẹ́sìtà náà nínú ẹ̀ka fi ṣàkójúwe pé àwọn náà ní kẹ́tù bẹ́ẹ̀ lọ ṣé bẹ́ẹ̀ lọ abẹ́ ọ̀ bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ bá ṣá o lọ́tẹ̀. Níta àwọn ọ̀daràn kan wà wọ́n tẹ́jú ìyàwó mẹ́rin ló kọ́ kó ń Lọ́tẹ̀ náà àyè wá wà fún wa láti tẹ nìkan sílẹ̀ kọ́nà pẹ̀lú arọ́ nípa nẹ́bí sọ̀rọ̀ bá àríwá ìfẹ́lẹ́ wípé ah, à nẹ́bí agbófinrin kú ni ẹwà dúdú ìyàwó tó fẹ́ káyọ̀ alẹ̀. nítorí pé àwùjọ nẹ́bí sọ̀rọ̀ bá àríwá tó tẹ́wọ̀n yìí báyìí ọlọ́run ta ló fa àwọn míì nù wọn. gẹ́gẹ́ bí zainab ṣe zayi ibn al-harisa tó ti fẹ́ nígbà tí léèlú ti fẹ́ tí ìbálòpọ̀ ti tẹ̀lẹ̀ láàrin lọ́nà ní àwọn àjẹsẹ̀ sí obìnrin àfikún ọ̀ dàwùwọ̀dì náà kà á àwa la fi fún ọ láti igi rẹ̀ fún ọ ẹ dákun eré ìgbà fún ọ. èèyàn yìí máa ń so ìyàwó fún yẹn àwọn ọmọ lọ́dọ̀ kó nǹkan ọmọ ọ̀kan ṣùgbọ́n ti Zainab ọlọ́ọ̀dún tó ìdí rẹ̀ bá lọ wọ̀ kámi ọ̀rọ̀ máa wà ní ìwà ìjẹ́ni. torí ẹgbẹ́ táwọn obìnrin àwọn ìyàwó àná ìṣòro máa ṣe láti kálukú máa ń ṣe káàrí wọ́n kàn sọ pé gbogbo yìí pátákà náà ti ṣẹ́ ìbádìlé kọ́ lọ́fẹ́ yìí. èwo ní yín lọ́fẹ́ lọ́mọdé tó bá rí Zainab náà sì bọ́ ọ̀dà kùtà kóbó bí bàbá ti ẹ ló fi ọkọ Ọlọ́run ló balẹ̀. Tó tó bá fà lọ. ọlọ́run ó ní akóbìnrin fún ọ, sọ ọba yẹn? wo ni jájà lórí ẹ sọ pé ẹmọ pé ó túmọ̀ sí ìyàwó nìkan dáná sọ̀rọ̀ bá àṣọlá fẹ́ ó ju agbára ànábì lọ láti kọ́ pé. ọ̀dà ìgbọ́lọ̀ wọn bá wá fún mi lágbára àmì ọ̀ká kí n sọ pé ìfẹ́ láyé ń bẹ́tẹ́ nìkan láti máa bọ ẹnu àtẹ́lù mi lórí ẹ̀. láyé fẹ́ nìkan láti máa bọ ẹnu àtẹ́lù mi lórí ẹ̀. bákan náà kò síyàwó kan lára ìsọ̀rọ̀ bá àṣọlá fẹ́ tó ṣe pé kò sí ọgbọ́n ńlá kan tọ́lọ̀ ń fẹ́ ká kọ́ látara bá nàbì ṣẹ̀ṣẹ̀ kò sì sí ìtàn ńlá kan tọ́lọ̀ ń fẹ́ fi ṣàyọ kò sí. torí ẹ̀ àwọn ọ̀tẹ́ Islam àwọn olójú dúdú àwọn ẹni tó ṣe pé wọ́n ponú àwọn oníbẹ̀nu àtẹ́lù lórí àwọn ìyàwó tó fẹ́ yìí wọ́n máa tara rẹ̀. wọ́n á máa dojú ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ Islam àtàwọn mùsùlùmí wọn bá ti ku ẹnu àtẹ́lù ọ̀gá wa wọ́n bàjẹ́ ẹni táwọn àwọn òkọ́sẹ fara rẹ̀ nìkan náà ni àwòkọ́sẹ wà wọ́n àlọ́ mọ̀ yìí. wọ́n máa rò pé táwọn bá ti àtẹ́lù yẹn àwa náà á bẹ̀rẹ̀ sí ní ṣe èdè àti ìsìláàmù mọ́ àbí ìta bá rí kókó wa làwọn náà ṣe ọgọ́lọ́nà ló ń ká má fẹ́ ju mẹ́rin lọ ọ̀nà wa dàda náà fi tẹ́ ju mẹ́rin lọ á ẹ sọ fún káwọn ṣe kẹkẹ yìí ò ṣe. àwọn ọ̀tẹ́ ìsìláàmù àwọn ni máa fẹ́ ṣe irú nǹkan yẹn. lẹ́nu kan sọ fún wa ṣe kí náà rí sí. iṣẹ́ táwọn ti sọ̀rọ̀ máa ṣe náà tó fẹ́ ju ìyàwó mẹ́rin lọ á máa dáhùn báyìí pé ṣé mùsùlùmí lẹ́yìn àbẹ́yẹn ṣe mùsùlùmí. ṣé mùsùlùmí lẹ́yìn àbẹ́yẹn ṣe mùsùlùmí. ó ní mùsùlùmí lọ. tí wọ́n gbà ní mùsùlùmí lọ́wọ́ ayẹ wọ́n pé ìṣesí rẹ̀ kan kí ìhùwàsí rẹ̀ kan. ìmọ̀ọ́mù á ti èméjì nípa rẹ̀ pé tọ́ba tọlọ́mù àbí ọ̀bá tọlọ́mù àbí wọ̀ ọ̀bá mi ìyẹn tọ́ba tora mú. ní lọ àwọn àgbẹ̀ ṣe láti pàánù máa kù nípa pé ọlọ́run láì tètè máa gbàgbọ́ bóòlù fún ọ láti sọ pé rẹ̀ kan sọ àwọn èsì tá a mọ̀ fún wọn. bàbá tún wọ̀ á rí i pé àwọn ẹ̀kọ́ ńlá ń bẹ nínú báyìí ní sọ̀rọ̀ máa tó náà ti ṣe sí àwọn ìyàwó tó kọ̀ yìí. alákọ̀ọ́kọ́ ó padà sí ẹnu àwọn ọ̀tá ìsìláà wọ́n ní a lè kóbìnrin kú ìlànà ìsọ̀rọ̀ máa rí sẹ́lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ànábì ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ pé abóbìnrin kú báyìí kò ní kóra ró ìgbà tó kóra ró dàbò tó níyàwó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ló wà tó fi fẹ́yàwó àkọ́kọ́ káàdì rí gbọ́rí nínú ìtàgbésí ayé rẹ̀ wípé ó tiẹ̀ kóbìnrin kan sì ra lòyìí wọ́n dẹ̀ nǹkan ò ní ìhòòhò rẹ̀ rí láti kó tó di kó tètè yàwó. Ọ̀ ànábìyẹ ìbọn sọ̀rọ̀. Bákan náà, tó bá yẹ pé abóbìnrin gúbálà náà sọ̀rọ̀ máa lè fẹ́lẹ̀. Tí obìnrin tó máa dàgbà jùlọ ní ọ̀fẹ́, ní àpàdé ìjà, èso ní ọ̀fẹ́ o, èso ní ọ̀fẹ́. Lẹ́yìn wọn bá náà, àdé ìjà, wọ́n mà sí láwọn ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì. láti kó tó wá fi ànábì sọ̀rọ̀ bá àìsẹ́lẹ̀. ọlọ́kọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ìlàyẹ̀ ó ti bí àwọn láti kó tó fi ànábì sọ̀rọ̀ bá àìsẹ́lẹ̀. láàrín ànábì wa ń wá lọ́dọ̀ rẹ̀ ó bá pé abófin ìtura rẹ̀. ìbánàbì náà sọ fún wa nù eh, eh, àdéhìí ó ti ní ọkọ ni àbó ti àbó ti níyàwó ni àbó ti níyàwó ó lòun ti níyàwó ẹlẹ́yìn sọ̀rọ̀ máa ń sọ́la ni tí ọmọ tí wọ́n lọ fẹ́ ni àbábílẹ́kọ ó ní àbílẹ́kọ ni ẹlẹ́yìn kí ló dé tí òbí jẹ́ pọ́ ọmọdé lọ fẹ́ tó máa bá ṣeré tó náà máa bọ̀ ṣe. ẹlẹ́yìn kan mi lé òun lọ́jọ́ pé àbílẹ́kọ àbílẹ́kọ àbílẹ́kọ àbílẹ́kọ ni gbogbo obìnrin tó fẹ́ tó bá yẹ ọba ẹ̀fọ́ akókè di lẹ́yìn náà iná rí wọ́n sọ pé ẹ̀ǹkan wọ́kọ̀ à ń sìn fẹ́ kọjá pé ká tó dìde ń bì ẹnìkan nínú àwọn àjàmà ọ̀fẹ́ ìṣẹ́fẹ́ gbọ́ ni pé àgbo olóbìnrin náà rí tí ọmọge ní àbábílẹ̀ pọ̀ àlọ́ ẹ̀kọ́ ni wọ́n ní à kìí abilékọ ọmọdé ni o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó jáde ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ní abilékọ ni ṣùgbọ́n kọ̀ lọ́mọ kò bí ma rí olùkọ́ wa ọwà kékeré òbí ìsọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lọ sẹ́nu kẹ́ni tí ọ̀sẹ̀ tẹ wà wọ́n ní ó ti lọ́mọ méjì o ètò túmọ̀ ẹni pé kálukú ẹni lẹ́kùn tí kì wọ́n ti lẹ́kùn bí àwọn èèyàn gbàgbẹ́ jáde àwọn ẹni tó ń gbẹ́yìn jáde pé ẹ̀rọ ọlọ́ba jẹ́ dáńkó gan mọ́rọ́nù bí ṣèké dájúwájú ó sì máa bọ̀ pẹ̀lẹ́rù ẹ̀yìn náà àlẹ́bí ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ afẹ́fà báyìí ó ti lọ́ọ́ máa méjì. fún sọ lọ́wọ́ pé kù ní àwọn ọdún bá ní kó ti máa gbó báyà pé ńgbà tó wà ní fífi ọfẹ àwọn nàmbà tírì ọjẹ ọmọdé lọtún wọn sẹfún lọtún fún ọmọdé nínú àwọn ọmọ àwọn tàbí eléyìí ṣé kò ní tábìlì kọlá yìí tiẹ̀ ọmọdé ọmọdé ọmọdé nìkan fẹ́ ó dàbí ẹnìkan nì obìnrin wa oníkọ́fẹ́ ọ̀ wọ́n á ní á ah, òun ò lè fẹ́ ọ. obìnrin á ní kí ló dé ó ní tó ṣẹlẹ̀ ní pé ágẹ̀kú e hmm, abilékọ ni ọ kò sí láwọn ọmọ àwọn experience ti fi hàn wá fáwọn abilékọ yẹn kọ ọba yá ó lè máa ní kí ọba ti kíkọ ọlẹ lérò wúwo yìí àwọn á padà fẹ́ àdánwò tí ọba jí kú ọkọ ikú àlùmọ́nì lérò wa ẹ̀rọ ẹ̀kú wọn fẹ́ owó ti fẹ́ gbọ́ àwọn rọ́bì ìjọ̀rọ̀ tí ọmọ túmọ̀ sí pé obìnrin yẹn pọ̀ mórí òkúkú lọ fẹ́ ẹni tó ti kọ́kọ́ lọ jẹ ó fẹ́ èyí ìsídọ̀tí kò tí ì ṣe irú kọ́gbọ̀n ẹ̀ lómìnira bá sọ fún pé kí àbá tún náà sì ni wọ́n ìgbà ìyẹn sábà bíbíà à tó bá gbé súnà òdodo ọba ń pè yẹn lọ síbi rẹ ọba kọjú ànẹ́sì nítorí gbogbo àwọn ìyàwó ànẹ́sì ṣé máa gbọ́ pé abilékọ ni wọ́n àyàfi ẹ̀ ìjà ẹ̀wà àwọn obìnrin àwọn náà mọ kí ó bàjẹ́ ọba kan ipa fẹ́ rúpọ̀ àwọn náà mọ kí ó bàjẹ́ ọba yẹ pé àfáàfin náà òdodo bá ní ọ́ ọ̀yẹ́kọ̀ fẹ́ o ọlọ́lẹ́bì ìgbà náà ti sìn ún àbílẹ̀ ẹ̀kọ́ ni ìwọ ní ti báyìí tọ́ba lọ kọrùn lọ ìwọ tó ń pé àwọn ọmọdé mẹ́rin ní kó bọ̀ abẹ́rẹ́ ní gómìnà mélòó ló lè gbọ́ tiwọn pọ̀ bá fi àwọn tuntun ọjà pé àwọn afáàtún náà ni ó nígbà tó fẹ́ o wọ́n fẹ́ o tọmọtọmọ ni o nígbà tó yá ó ní kọ́lọ́mú ńkọ́ ọdọ́mú yẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ bá ní tuntun lọ ìyá ni ọmọ ọgbẹ́ ọ̀gá nílé tó lọ bí àyè ọ̀sàwọ̀ ẹ̀. àwọn èèyàn náà yóò bá lẹ àwọn ọ̀rọ̀ ah, àwọn ọ̀gá ìtàkùnlá ẹ̀bẹ̀rù ọlọ́ àwọn afọ aná òkúgbórú kan náà máa jáde. ìwà wà nínú ọ̀sọ̀rọ̀ bá lè tẹ́lẹ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ti lọ ilé ọkọ wọn ò jágá àwọn ènìyàn tó ń lù gbogbo ìyàwó làwọn ọ̀gá. bákan náà. tó bá yẹ pé ànábì sọ̀rọ̀ máa sọ́nà bá jẹ́ ẹni bá gbé ọyọ olójú kò mọ̀ lọ nípa àwọn obìnrin abóbìnrin kú. obìnrin tó rẹwà jù láyé náà lẹ́sọ̀ bá bẹ̀. wàlá ànábì máa ní. obìnrin tó tà ànábì sì lágbára rẹ̀ jù rẹ̀ tí ẹ lọ wá àwọn akùn. nínú àlùmọ́ ẹ dákun ànábì wa sọ fún bẹ́ẹ̀ tọ́ mi yẹn àmọ́ àtọ́ fún àpárá. ẹ ti sùn torí. ṣùgbọ́n àbí òsì bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam torí di eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó wá wà nínú àwọn gbogbo ara yín nítorí pé máa àwọn ìyàwó yìí wọn náà kẹ́kọ̀ọ́ lọ́gbà nẹ́bí sọ̀rọ̀ fún àyè a sì mọ̀ pé dàbí àlùmọ̀ náà làwọn obìnrin jẹ́. obìnrin náà kẹ́kọ̀ọ́ lọ́gbà obìnrin ẹgbẹ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún púpọ̀. yóò fún láti gbàgbọ́ yìí tí wọn ò gbàgbọ́ yìí rẹ̀. gbogbo àwọn obìnrin yìí bá kẹ́kọ̀ọ́ wọn láǹfààní àti kọ́ àwọn obìnrin ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọyẹ káwọn obìnrin yẹn wọ́n jẹ́ kí ìgbésí ayé yẹn kọ́ lọ máwọn lọ́wọ́ rẹ̀ láì jẹ́ kí wọ́n fi kàǹfààní wọ́n gbìyànjú láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọkọ wọn yẹn ẹ kàn má gbòó lórí ọkọ àtìyàwó ẹ kẹ́kọ̀ọ́ gidigidi lọ́dọ̀ àwọn ọkọ yẹn láì sí ìkọ̀ ọkọ yín àwọn obìnrin ọmọ wa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ yẹn wọ́n ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wọn. ìyàwó tọ́jú ìyàwó olùmọ̀ nítorí náà ti kọ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́mọ àtàlàyé fáwọn obìnrin táwọn obìnrin bá ní ìbéèrè nípa tí òjò wọn nínú ẹ̀sìn ìyàwó tóun jẹ́ni náà ti kọ́ pẹ̀lú fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ òun lè sàlàyé kọ́kọ́ rẹ̀ lè dáhùn irú ìbéèrè yẹn lọ́nà tí kí èsì tó kí àlàyé tó yé kí ọ̀gá pọ̀ sí ti àwọn obìnrin nípa ìsìn wọn. lẹ́yìn túmọ̀ sí pé báwo ìmàdọ́kùnrin ní nípa ìsìn ó tó ń ti torí kọ́dọ̀ olótóbi jù nínú tí wọ́n lè ti torí rẹ̀ kọ́ ọmọkùnrin. ẹ̀rí bá nàìjíríà lọ́wọ́ àlùfẹ́ náà ní ìdájọ́ ọkùnrin. من ترضون دينه وخلقه فزوجوه ẹni tẹ bá yọ mí sí ẹsìn àtiwá rẹ tó bá bá yín kò fẹsẹ ọmọ yẹn ẹ yọ mí sí ẹsìn àtiwá rẹ òun adúmájú olùmọ̀nìgbà ẹ̀sìn wọ́n ní nínú kókó àǹfààní tó wà ní kókó àwọn ìyàwó àná ìṣòro àti tẹ́lẹ̀ òun náà ní kíkọ́ nípa ẹ̀sìn káwọn náà lè bá àtúnṣe mẹ́lì ní nínú àwọn mùsùlùmí pàápàá jùlọ wọn ta mọ̀ wọn ọ̀sán máa ń ṣẹlẹ̀ sókèrè tó ṣe é pé obìnrin nìkan ló máa ń ṣẹlẹ̀ sí táwọn obìnrin bá nímọ̀ nípa arúgbó yẹn kó láǹfààní àti ìṣàlàyé fáwọn obìnrin ẹgbẹ́ wọn gẹ́gẹ́ gẹ́gẹ́ bí nǹkan oṣù gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ bímọ gẹ́gẹ́ bí àìjà èyí tóbìnrin máa ń ṣe tán bá kọ́ lẹ̀ àbí èyí yóò ṣe nígbà tọkọ rẹ̀ bá kú bákan náà jẹ́rẹ́bà àtàwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú agbẹ́kọ̀ pẹ̀lọ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àdájọ́ àtúntì tẹ́kójú ọ̀mà ti àwọn obìnrin àti ti àmẹ́sì léèrè nípa rẹ̀ sọ amúgbàdé pa àwọn ìyàwó ànábi wọ́n ti wà wọ́n máa béèrè lọ́dọ̀. torí rẹ̀ ó jàmbá ló máa bàjẹ́ nígbà ọjà máa ló máa tó gbé fún agbọn fẹ́yàwó ìyàwó rẹ ó lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò lè máa ṣàlàyé fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn bá bákan náà nínú àwọn sábàbí tó tún wà ń bẹ̀ ó náà ní títí àwọn kankan wà tó tún jàǹfààní fún ṣẹ̀ríyà àwọn kankan wà tó jàǹfààní fún ṣẹ̀ríyà tọ́lọ̀ ń fẹ́ ti ṣàlàyé òfin. nísìn zayidu ibùnà àríkà ànábì sallallahu alaihi wasallam ó ti dìgbà pé lọ́mọ pọ́nmọ́ ní pé ní ibùnà àríkà ní ibùnà nítorí pé àwọn rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gun ànábì sọ̀rọ̀ bá àtìsẹ́lẹ̀ àwọn wá fẹ́ mú ọmọ wọn padà lé. ìníṣẹ́jì náà káríkà wá sọ pé á ah, ò lè bà ànábì gbà pa. torí ọ jẹ́ bàbá kò sí bàbá lọ ọjọ́ gbà fún ìjọba lọ mọ́tà láàánú kò ní gbogbo yín lọ òun lè máa ń padà ah, ní wọn ní á pé kò sí máa jẹ́rú sí ọjọ́ máa lọ oníbẹ̀ ọgbàjọ́ bèbè ẹ̀dájọ́ ti fi dà náà nígbà yẹn. ẹ̀dájọ́ sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ ọkùnrin yìí ṣe bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ẹ̀dájọ́ bá kéde mọ́tà pé ẹ má pè ní lẹ́yìn tó kùnà árí sàmá o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní kí ẹ má pè ní lẹ́yìn ìbùnà Muhammad lẹ́yìn ọmọ Muhammad. ẹ̀dájọ́ ti sọ ọmọ láì jẹ́ pọ̀ máa rẹ̀. ẹni tí a wá ti fi sọ ọmọ lọ́tọ́ قال وحلائل أبنائكم الذين من أصلابكم àwọn ìyàwó tó jẹ́ ìyàwó ẹ̀tọ́ fáwọn ọmọ ẹni pẹ́ pé wọ́n jáde láti bàràbàrà èèwọ̀ ni wọ́n ọlọ́run bá ń sọ bí kálíbà mọ̀ pé àwọn obìnrin lẹ́ni jẹ́ ti ti sọ ọmọ sí èkó ọmọ yín táwọn bá fẹ́ lóbìnrin tí wọ́n ti kàn wọ́n lẹ̀ kò burúkú tẹ fẹ́rù àwọn nítorí pé ọlọ́run bá bá a. ìmọ̀ sọmọ ọlọ́mọ sọmọ jẹ́ ẹ gbọ́dọ̀ sọmọ ọlọ́mọ sọmọ. ìdáná mi ti ṣe ọlọ́run ti bàjẹ́ pé obìnrin rúgbó ṣe ẹ̀ẹ́dẹ́ ilé láti fi ràn ẹ gbọ́dọ̀ pè wọ́n ẹ gbọ́dọ̀ pè wọ́n mọ́ra yín má bàbá kálukú ní kẹ́ẹ̀ má pè má. bàbá kálukú ní kẹ́ẹ̀ má pè má. ọ̀ ó sì ti níyàwó ọ̀nà ìgbẹ́ náà ọkọ̀ rẹ̀. ọlọ́run wá ti fún ànábì sọ̀rọ̀ bá àbí tẹ́lẹ̀ ọlọ́run fẹ́ ti ta àwọn àlànà ayé ojúdú ti jẹ́ eléyìí tó ti pé ká má ti tẹ̀lé kakọ ọmọ tí èso ọmọ wọn ìyàwó tó bá fẹ́ ó lè wọ̀ ní báwọn láéláé káwọn tẹ̀ kọ́ bá kọ́ lẹ̀. ara ṣíṣe mà tó wà nínú ti tẹ́ dànù ìsọ̀rọ̀ bá àbí tẹ́lẹ̀ tọ́fẹ́ zẹ́yìnà bò zẹ́yìnà bẹ́ẹ̀ ti dà ọ̀rẹ́ bákan náà àǹfààní mi fún wa mẹ́ nípa pé àwùjọ alábìrin fẹ́ kí àjọṣepọ̀ kó lágbára láàrin àwọn èèyàn tó wà láwùjọ ó sì fẹ́ fún àjọṣepọ̀ tó ti wà láàrin wọn ó tún fẹ́ tún fún ní agbára ọ̀tún òun náà tún fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn míì tí wọn ò ti ní àjọṣepọ̀ pẹ̀lú torí táwọn náà bá rí fáwọn ti fi ọmọ àwọn. àwọn náà ọ̀rọ̀ fún wọn máa hàn bíi ara nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó kọ kí ẹ bá Ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe fẹ́ Àìṣà radiyallahu anha ọmọ Abubakar Abubakar ọ̀rẹ́ mi bá Ànábì sallallahu alaihi fi ọmọ náà. ìrẹ́pọ̀ yẹn fún lágbàdì. bẹ́ẹ̀ náà ni Hafsa ọmọ Umar Umar ó ti wà pẹ̀lú àwọn ìṣòro náà lè tẹ́lẹ̀ ànábì tó fẹ́ Hafsa kì í bá ti pọ̀ wọn fún lágbàdì. lórí ẹ̀ ìgbà míì bábà tí tó wà bẹ̀ náà ní ṣe ọgbọ́n báwọn èèyàn wọn náà ṣe ṣe mùsùlùmí wípé táwọn ẹni sọ̀rọ̀ bá àdìsẹ́là tó wá fi obìnrin lọ́pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn wọn náà ń di mùsùlùmí. kí a bó ti ṣẹlẹ̀ sí ìwá kárí wọ́n aṣíwájú fún àwọn abánimọ̀sọ́là. ní ìgbà táwọn ẹni ti ṣẹ́ ìwá ìrìà yìí gbogbo àwọn èèyàn rẹ̀ ti mùsùlùmí èwo wá ní òkú ló sì sọ̀rọ̀ gbogbo wọn di mùsùlùmí. lẹ́sẹ̀ náà sábà bí mi wà lọ́jọ́ bá náà fi pàkánlé tá a bá lè sọ bẹ́ẹ̀. yóò bá náà fi sọ̀rọ̀ bá àrùn ìṣẹ̀lẹ̀ bó ti ṣe fẹ́ ẹni tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tó ti sọ̀dọ̀ máa ọbọ̀kùn ẹ̀rú kúrò lọ́rùn ogun lómìnira tó lọ́nà bá gba islam torí kọ́ gba islam ni, ànábì bá fẹ́ ajẹ́pá kan lílà ànábì sọ̀rọ̀ wá àdìsẹ́lá ló ti fẹ́. ilé ìbá wa rí tó bá rí bẹ́ẹ̀ ara àwọn sábà bí nìyẹn ànábì sọ̀rọ̀ wá àdìsẹ́lá kò fi fẹ́ àwọn ìyàwó tó fẹ́ ìbànújẹ́ rà náà ti fẹ́ kí ó kó fẹ́lómìn ìdínà tó ti fẹ́ ọmọ sálàmù nítorí pé ńgbà tí Abu Salama kú Ànábì sallallahu alaihi wasallam tó fi yẹ ọmọ sálàmù inna lillahi wa inna ilayhi raji'un ẹni kọ́ sọ pé ìwọ lọ pẹ̀lú mi nínú àdáwò tó dé bá mi yìí kó o sì ṣe nǹkan míì tó lọ rọ́pò fún mi àti mùsálámà gbọ́dọ̀ wọn ni àtàlọ́ ah, wọn fẹ́ dáa tó àbùsálámà kíláàfẹ́ gbọ́dọ̀ wọn fẹ́ dáa tó àbùsálámà. bàtọ́ sọ bẹ́ẹ̀ mùsàdó abáná ti sẹ́ni kò ṣe anábìtẹ́ wa pààrọ̀ ọmọ rẹ̀ rẹ̀ anábìtẹ́ àbùsálámà wa dáa tó àná ọlọ́lá àwọn àríwá rẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ àwọn sábàbí wọn yìí lọ́kọ̀ọ́ làná fi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ ló fi fún àwọn ìyàwó tó kọ̀ yẹn sọ̀làwọ́ sọ̀rọ̀ bíi wọ́n tẹ̀lé ọmọ A tẹ̀síwájú lọ́jọ́ mi láti fi kí ni Islam rí sí family plan ọlọ́run bẹ lẹ́dàá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kúkú sànù wa kó mú wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa wọ́n jẹ́ ká máa fi àwọn àgbọ́yé náà ká máa fi o ọlọ́run kó ràn wá lọ́wọ́ láti máa sìn bó ti kọ́lá ẹlẹ́dà ó tún àlámàrí wa ṣe láyé bí àti lọ́la gbẹ̀ngà ìyáàmù سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله والصلاة والسلام على الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الكويتين يا ولي ẹ̀rù bára àwọn ti wá ti dà ń bà wọ́n pé ó ń tẹ ọmọ padà máa lábẹ́ ọmọ ọkọ ìṣá wọn tọ́lá wọn ti gbé àwọn ọmọ. nígbà tí èsì ti pé ẹ̀parọ́ fún pẹ́ tí èsì máa rí tí wọ́n mọ̀ fẹ́ lọ́mọ ẹ̀rù kí wọ́n fẹ́ gbà ní. nǹkan tó kọ̀ lè yẹn lẹ́rù ń bẹ̀ ni pé kọ́mọ jẹ́ pé kò lẹ́ni àti sẹ́yìn mú yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyàwó ọjọ́ pọ́kàn fẹ́ sẹ́yìn sí yín kọ́ sẹ́yìn tẹ ẹrù tó lè máa bà yẹn nù àmọ́jọ́ akọ́ fẹ́ sẹ́yìn dì mú sí ìyàwó kí ló fẹ́ bà yẹn lọ́rù. wọ́n ní sọ́tọ́ sóbìnrin kó lu rẹ̀ ara ń tí àwọn obìnrin wòye kan fi ń sọge nìyẹn ṣùgbọ́n ìsìláàmù sọ pé kóbìnrin lù mú ìsìláàmù sì sọ pé kóbìnrin lu etí ju ẹyọ kan lọ gbogbo àwọn àṣejù wọn yẹn lórúkọ mo fẹ́ sọge mo fẹ́ dá mo fẹ́ kọ́kọ́ lójú ẹ̀rọ pé nígbà míì obìnrin máa padà kábàámà rẹ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́run ní ká lè ká lo mú kí wọ́n fẹ́ máa lo mú sí. gbogbo àṣejì yẹn náà yóò mú kán tó máa lọ lu bòmíì lára wọn. ó bẹ́tà ká dúró lórí ibi tí ẹ̀sìn tọ́ka sí kó a lè lò. etí tẹ́lí tó ń lo ìṣẹ̀lẹ̀ ti sáárà tàtà sọ yẹn ńlọ́fà tó fi sẹ́kù. tó ń gbà la fẹ́ sí tí màá fẹ́ lu mú fi ojú irọ́ o táwọn àná tẹ́pẹ́ ọwọ́ gàtà kan aláyè náà nìkan ẹ̀yìn bá ti kú irọ́ lásán ọjọ́ ìbùsùn ìyẹn tí o bá ti lu kọ́ máa lu ẹni tó ti lu tó bá lè rọ́gbọ́n dá sí i nítorí sẹ́ mọ̀ pé ara da là ń lo mú ẹlòmíràn tẹ́ pé yóò yí sí òní sámá lẹ́yìn ọgbà náà tí akramakumullah níṣẹ́ ni ọ̀já lébù tá a bá tẹ́ kíkú jáde nínú wa torí bọ́lá ń ti kọ́ pé ọmọ tẹ́lẹ̀ fọ́ mi yẹn. wọ́n tá a bá tẹ́ kíkú wá jáde nínú wa tó tún gba inú òhò jáde sókè lápẹ́yàwó rẹ̀ ń bẹ wájú rẹ̀ báyìí. yẹ títí ń ti sí mú ó ti yọ ọ wá sí kíkú wá jáde ọ jáde gba wájú ó tún jáde gòkè ẹ̀yin ní a àgbẹ̀ bó ló ti wù yà wọ̀ pé ó wọ́n ti bíútì ṣé bíútì nà àbí rọ́lá ọjọ́ bó ti jẹ́jẹ́ rẹ̀ wọ́n láwọn ò tí ì tẹ́yàwó gbọ́ ara àwọn ń gbé pépépépé ní gbogbo ògbà fọ́bìnrin kí ni káwọn ọmọ ẹ̀sẹ̀ ọmọ ẹ̀sẹ̀ sì yà mí ọmọ kẹ́nuró láti gbàdá àgbàdá ìgbà tí ọtí títí òun fi wọ̀ pẹ̀lú ẹ̀mí pọ̀ ń jọ́sìn fọlọ́run ó sì máa ń tẹ́lẹ̀ bó ti tẹ́yàwó. sọ eléyìí ní nǹkan tó wà àwọn àdúrà bẹ́ẹ̀ náà bí sallallahu alaihi wasallam kọ́ wa. sọ́ni kí ni kóbìnrin ó ṣe tó bá gbọ́ pé ọkọ òun fẹ́ tẹ́yàwó mi kó ṣe sùúrù kọ́ gbà fọlọ̀ nítorí pé tí o bá ṣe sùúrù kọ́ gbà fọlọ̀ àgbàkádàrà yẹn yọ padà mú gbà kodoro. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ti torí pé òun gbọ́ pọ́pọ́ òun fẹ́ fẹ́ ìyàwó mi gbogbo ọ̀nà ni wọ́n máa sán kọ́kọ́ ọmọ rí ìyàwó mi fẹ́ omi máa padà sí ara rẹ̀ létí nítorí tó bá ti kó léyàjù orí rẹ̀ lè lo aago téèyàn padà wá máa sínwín lẹ́yìn ìgbà tí nǹkan kan ò ti sọpọlọ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń béèrè pé kí ló dé kí ló alágbájá wẹ̀rẹ̀ á kọjá ẹlòmíì wà nínú àwọn obìnrin àkùrọ̀ ọkùnrin lọ yóò kojú wọlé nítorí kọ́kọ́ ọmọ ìyàwó mi lè yọ padà babaláwo rẹ̀ tó ti ẹ̀rí ní sìn ohun àtọkọ wọn jọ máa ṣe ìdíje lórí ha àwọn àdúrà tó wá látọ̀dọ̀ Muhammad nínú Muslim lápèjì jẹ́kí tó máa fúnra wọn ní àsìkò pẹ̀lú ọkọ pé àwọn oníṣẹ́ ọkọ ha àwọn àjọ àyè ìyàwó ní máa kọ́kọ́ ha. ìgbà tó wá rí sí ọkọ fẹsẹ̀ àwọn mi ọkọ sì ti lọ ẹni tó ń pè àdìkọ́ọ̀ ní máa ń kà àdìkọ́ọ̀ ní máa ń há lọ́ba ti pé ń há ọkọ̀ ní máa ń pọ̀pọ̀ nulẹ̀. torí pé kò gbà fọlọ̀ dákun ọkọ fẹsẹ̀ àwọn tó adìjẹ́ ìdíkà torí pé ọkọ̀ yà àìjọ máa gbé yàrá kan náà èwo la ṣe kẹ́sì máa wo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe fìtínà náà ìyá rẹ̀ ìyàwó kejì nílé bàbá rẹ̀ àbí kẹta kẹrin màmá lè gbélé ọkọ rẹ wọn fi bí wọ̀ kí ni wàhálà aláṣejì ti nítorí pé ọmọ ni ìbáyà bì lè fẹ́ àwọn méjì. mẹ́ta mẹ́rin má para rẹ̀ má sera rẹ̀ léṣe má hara rẹ̀ lé má bá wọn ọmọ rẹ̀ jẹ́nẹ́rẹ́lì àwọn obìnrin ká ṣe jù wọ́n pọ̀ báwọn àwọn ni máa sábà lù ìbílẹ̀ ọkọ. ẹni tí wọ́n wá ní ọ̀fẹ́ kọ́ wọlé onáwó àtúntò náà mẹ́fẹ̀. àjẹ́ ìṣe you declare yourself the ticket before war tí ẹ bọ̀. sẹ́rí owó tí ẹ̀ bá fi mú nǹkan ní máa bá dé kí ẹ máa mú pé insha Allah kò ní sòrò wà láì kò ní sòrò. àwọn ọ̀gá àti ah orogún wọn eh, wọ́n pe ẹ kìnìkà kìnìkà ó rí kọ́ káyọ̀ òkè mi táyà rí ọ̀hà gbogbo tí ó gbẹ. ókè ọkọ̀ òlé ọ but àyà rẹ ti hàn gbogbo ti gbẹ tọkọ tó wọ ọmọ òní wọ ọmọ ní competition náà lọ bẹ́ẹ̀ sí àyè ó ní nǹkan òfin lè ti competition ẹ bọ ẹ dákun ẹ jẹ àgbà fọlọ nìyàrá ọjọ́ ìbò ti ṣe bẹ́ẹ̀. wọ́n ní ọdẹ àti máa ń jẹ́ kò ní bọ́ọ̀lì ńkọ́ ọkọ sì fẹ́fẹ́ mi lè kí ni kó ṣe àtàlù ńkọ́ ọmọ tẹ́lẹ̀ náà ọkọ rẹ ní ọmọ bọ́ọ̀lì ọfẹ́ ìyàwó mi kò fẹ́ ìyàwó mi owó ọ kákì wọ́n ní gbogbo owó tó àjà ń kára ọkọ rẹ ní ọmọ náwó lé ọ ìwọ náà ló fúlà nítorí di eléyìí obìnrin ó ti wá gbọ́ pé àwọn òmìnira wá pé tọ̀ now politics of the game will change ṣé ìṣe ọmọ ṣèkìn ọmọ náà òṣèlú ọkọ wa ni what èèyàn bú ni ọmọ èèyàn rí náà ní tẹ́lẹ̀ náà torí jíjẹ́ èèyàn rí rẹ̀ náà ló fi mú lábọ̀ gbogbo ẹni tó bá sì mú ni lábọ̀ kì í tẹ́ ká gbọ́n ọlọ́mọdé àwọn ọmọ ọwọ́ bọ̀ mo wà lọkùnrin ó ti wá mọ ọlágọ́tọ́ ọmọ náà ó lé ta ni lórí ọlọ́mọdé àti òun àtàwọn ọmọ rẹ̀ àti wọ́n yóò máa ná olúkálukú lórí mi ọlọ́run ràn lọ́wọ́ tá a bá tó bá bọ́ ọmọ ṣe àgbọ̀dọ̀ ránṣẹ́ palákàrà. tí ìbá wa ṣe kí wọ́n tó ọba jẹ́ kò lè tọ́jú wọ kò lè tọ́jú àwọn ọmọ rẹ̀ ó tún rí àwọn ọmọ ọ̀fẹ́ fẹ́ pé kí ni. ọjà bó ti ṣe jẹ kó dé kòkòtò rẹ̀ kó le ilé ìjẹ bó ti ṣe jẹ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó nù mọ́tò ti pé àwọn ṣẹ̀ṣẹ̀ fẹ́ yàwó nù àwọn tó níwà àbàjẹ́ kan táwọn máa ń hù pàápàá jùlọ tí àwọn ọ̀gá ti sílé. àbẹ́ rí nǹkan mọ́ Islam ọfẹ́ tara káfẹ́yàwó ká wa lọ́wọ́ dègbé wa lọ́wọ́ bàjẹ́ dànù. àmẹ́ni tí bàjẹ́ bá ti ń tẹnu ẹ̀jẹ̀ rẹ̀ yóò ṣòro. sísìnyí òtítẹ́yàwó kí ló tún kù mọ́. nítorí ìṣẹ̀lẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ti jẹ́yàwó wọ́n ti sọ rálẹ̀ fúnra wọ́n ti sọ rálẹ̀ fún bàjẹ́ ẹni tí ìgbàjẹ́ àti ìranù bá ti kún lójú halal kìí sábà tún lẹ́nu ó lè jẹ́ pé ń kọsẹ́ gbò ó lè jẹ́ pé ń tì í gbó búlọ́ọ̀kù tó kẹrin pé tí bàbá tiẹ̀ ti sáfi dì nù kò ṣe ní tún múra sí i. wọ́n ti fẹ́yàwó ó ní ọwọ́ ajẹ́ pé pàǹdà ló ń lépa ọ̀dájú pọ̀ gbádùn tó máa gbé ọlọ títì kan wọ̀ ní rábẹ́rẹ́ bọ̀ torí di eléyìí kọ́ lọ sí làákà ìwà kó o ní nǹkan tó fẹ́ o ti tó ń ṣe ti níyàwó ẹ àbí kó ti ẹ̀fẹ́ kejì ní kẹ́kejì báwo ìwọ burúkú kó o lè kìí ṣe pé ìyàwó kan tó ọfẹ́ ọfẹ́ lò pa ìní wá ń ké lọ́wọ́ ni ẹ̀dá kò sí kí o ò lè ka fún kan ọ̀ ń sá fún ìyàwó ẹyọ kan gan torí ọfẹ́ tó fi ń gbòdì ó dán lójú sí ìyàwó lọ. sáà ni prison. tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ agbára rẹ kò tí tóbi ní ká lọ mọ́tàn rẹ̀ dànù ọmọ ìranù ni ọkọ tó fẹ́ yàwó ní òjò kọ́ gbádùn ti fi ranù lẹ̀ ó rí pé yàwó rẹ̀ kún ọ lójú ti ṣe ti obìnrin ti ti lóyún nígbà tó lóyún àwọn sọ ṣé yẹn so ṣé ọmọ fẹ́ ìyàwó wọ́n ṣe ìdílẹ́gbà lókèrè ti lóyún kù ìdí tí wọ́n so yẹn kò lára ìdí tí wọ́n so kò lára rẹ̀ ọmọ òṣìṣẹ́ ọ̀sẹ̀ tá a lè fi wẹ̀ tí ìròyìn ọmọ ẹ̀sìn ó kò lára láti ìdílẹ́gbà lókèrè ti lóyún kù ẹ̀ máa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ìsinmi báyìí jẹ́jẹ́jẹ́jẹ́ bàbá wáyé ìbájá lọ́kọ̀ọ́kọ́. ìkájú òfò ìkájú orí ibú ẹ̀ka lọ bí ọmọ àgbè ìdìnnà kò sí nǹkan tí a lè ṣe tó ọmọ ìdìnnà òfin kò lọ ọmọ ìdìnnà ọmọ ìdìnnà náà ni ọmọ jẹ́ tiẹ̀ kù eléyìí jẹ́ bó ti jẹ́. wọ́n ní àwọn fẹ́ fẹ́yàwó mi ìyá lé wa sọ pé kò burúkọ fẹ́yàwó mi ṣùgbọ́n tó bá ti fẹ́ gbalẹ̀ tiẹ̀ fún bẹ́ẹ̀ náà tí wọ́n jọ máa gbé yàrá kan náà tẹ́lẹ̀ náà agbára rẹ̀ ọ̀pá tí wọ́n fẹ́ dáwọ́ lé sí ọgbà lé fóònù náà onínà òmòrò tí wọ́n jọ máa ti yàrá kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan báwò tọ́ẹ̀lẹ̀tì nǹkan kéṣì nǹkan ní akéwà ẹni òtún ti gbé karí lórí ibú tó mọ̀ bẹ́ẹ̀ tí mo fi lẹ́lẹ̀ tòun lórí ibú wo ló gbé kókó kúrò lórí àrò tí mo gbé olórí ibú pàdé olórí ibú yìí náà òun òṣìṣẹ́ wàhálà ló ti fẹ́ àwọn méjì ọ̀dà ìdúpọ̀ ọ̀bá mi ìwọ́n gan lọ dógún lẹ̀ kí ọjọ́ kálukú náà wà láyé rẹ̀ eléyìí jẹba. wọ́n ní àwọn ṣe jìnnà àwọn asọ̀rọ̀ fún olú àwọn. ṣé sábà ti fún àwọn lẹ́gbọ̀ ọgọ́rùn-ún sọ́mọ́ ti dánmọ́ ọkọ. àkọ́kọ́ ni kékeré ló ní kó lù ọ́. Sọ̀rọ̀ bí ọmọ ìdá lórí pé ẹni tó bá ṣe náà ìyẹn lásọ́kọ́ ní ọ̀ fún Ẹgbẹ́ àádọ́rin kan lọ fún ọlọ́pàá yẹn. ẹ̀kọ́ kẹ́kẹ́ ra fámìlì ọlọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ náà ní àtẹ̀rẹ́ ah, islam ní nígbà tí tẹ̀lé àtẹ̀rẹ́ ah, islam ní nàìjíríà táwọn lò sí. Ah, lẹ́yìn náà àtẹ̀rẹ́ islam níbi tí wọ́n ti lò gan individual kọ́ ló máa mú òfin ṣẹ. àyàfi tó bá jẹ́ pẹ́ni tó ṣe jù náà bá jẹ́ ẹrú rẹ̀ ẹrú rẹ̀ òun ló lè mú ìdájọ́ ṣẹ̀rí àṣẹ lórí ẹ̀ tí ọba ti débi pa lẹ́yìn wá gbà bá tó ún ló gbé lọ wo ló gbé lọ fọ́dún kan ti kẹ́kọ̀ọ́ fún lẹ́gbàá lásán ẹ̀ẹ́dùn kejì fọ́dún kan lẹ́yìn wá gbà náà tó ti lọ́kọ rí tẹ́ tó ti níyàwó rí tẹ́lẹ̀ àbí yọ ọmọ tọrọ àforíjì báyà tó bá fi jọgbìn lọ òkè náà mọ Ọlọ́run lè ti foríjì ọkọ fi ọsẹ àlùjẹ náà tó bá sì wò ó lè má foríjì ọkọ wà fọwọjà ánámà náà nígbà tí wọn bá gba ẹ̀jẹ̀ jù náà nù lára rẹ tó oníṣẹ́ẹ̀rẹ́ tó lè gbé ọ àlùjẹ náà ọ wá ṣẹ̀ṣẹ̀ wá lọ àlùjẹ náà wọn wá sàmì sí agbárí rẹ pé àwọn tinádé ìlànà eléyìí yẹ́sẹ̀ máa sọ pé yẹ́sẹ̀ máa sọ pọ́pọ̀ tó kún bọ̀ tó àwọn eléyìí wọ́n máa sọ wá ní tinádé tọ́lọ̀ ń sànù àmọ́ àwọn ìkà fi hàn ti ẹ̀yẹ nù náà fún ẹbí hàn ti ẹ̀yẹ nù nínú àlùjẹ́nà tó bá dé ọ̀hún níbi ìwọ tiẹ̀ ti wọ́n náà tẹ́lẹ̀ kò táyé léyìn ma. àkàràmọ̀kùnmọ̀lá wọn á ní tó ń bá ti jẹ gbàǹdé tó ń bá tó máa kọ oríkọ ọmọ ọkọ máa di lẹ́nà ní láíláí. ìtumọ̀ kó di àtọ́lọ̀ ní kọ jẹun ní pé ẹsẹ̀ kó o ṣe dìná wọn ò ní fi fi ọmọ tó bá di dọ́gbìn dàrú kìí tó lè ṣe sábàbí kọ wọná wọn ti yọ nǹkó mbẹ eléyìí jẹba wọn ní àwọn máa ń ṣe nǹkan pa ìdí àwọn torí kí omi ara ó lè bá jáde lára àwọn ṣé táwọn ń ṣe yẹn ìyàwó Islam kọ sí i àti pé irú ìjìyàwó lọ́wọ́ àbọ̀ ìjìyà ti lè wà fúngbà tó mọ̀ àti Islam kọ sí i mo rò pé gbọ́ bèrè yẹn. wọ́n ní ìhàwọ́ Islam kọtí ìyàwó ló sì wà fún wọ́n gán mọ̀ pọ̀ dára tẹ̀lé yìí túmọ̀ sí pé má ṣe haram a máa wá ọ̀nà láti satisfy ara wa gba ọ̀nà ní ìdáyàtọ̀ sí ìyàwó wa yàtọ̀ sọ́kọ wa eléyìí túmọ̀ sí pàǹtakùtọ̀ ọlọ́run kọjá ẹnu àlá rẹ̀ torí ẹ̀ má dáwò má dáwò lẹ́ni náà la ẹnìkan dáwò tó fẹ́ yàwó tó tún ní. òun máa tún dáhùn sí àwọn ọ̀gá sí ilé obìnrin oníjọ lójú punishment burúkú ni ìyàwó yẹn máa rí eléyìí jẹba kọlọ́bìnrin kan wá wà jẹ́ pé ara jẹ máa ń jí pépé púpọ̀ fọkùnrin ṣùgbọ́n ọkọ rẹ̀ ara jẹ tutù púpọ̀ fóbìnrin ló láti àti ìyá máa ṣe sùúrù ìyàwó máa ṣe sùúrù tí a máa wá náà ní tí ó fi máa bọ́kọ rẹ̀ ṣeré tí nǹkan tí ń ṣe ó fi máa dínkù. nítorí pé bọ́lá ń ṣe dá wa a lè béèrè detail dé sálẹ̀ kó tó di pàǹfẹ́ yà ó kó tó di pàǹlọ́kọ̀. torí ní ìsìn ọ̀fẹ́ lọ́kọ ọmọ pé à èmi o ara ti ní à èmi ò ní dúró èmi ò ní dúró olómi ò ní sùúrù mo lè ṣe jì náà nù èmi ò ní sùúrù tó o bá ti súnmọ́ nígbà tí mo fẹ́ máa fẹ́ ta tó tó bá jẹ́ bá òní rọ́pọ̀ tó ọkùnrin náà sì lè sọ fún ọ pípara tó náà ti sùn kì í tètè charge tó adẹ́kọ́tọ́ bá rí bẹ́ẹ̀ ẹjọ́ ṣe sùúrù fúnra yín tọ́lọ́n bá ti gbé kálukú pọ́ńtì ẹ̀ ẹjọ́ ṣe sùúrù fúnra yín bẹ́ẹ̀ làwọn obìnrin mi máa ń sọ ipò ọkọ̀ tó fún àwọn kò máa ṣàtìsẹ́ àwọn báwọn ti ṣe ń fẹ́ òun ti ti bí ma mẹ́rin fún àmọ́ kò ṣàtìsẹ́ rẹ̀ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó lórí kò ṣàtìsẹ́ òun lóbìnrin ọ̀wà bínú ní oṣù kúlò ní ọ̀bà lọ àbá asọ́kọ rẹ̀ ń tíráì ọkọ ń tíráì gbàtọ́ wa lọ bẹ́ẹ̀ lómi pàdé òun wá jẹ́ pé láàrin áwà sí áwà rẹ̀ ọ̀yá ó tún yá ó tún yá ó tún yá láàrin ọ̀sẹ̀ kan ọbẹ̀ pa mí ni ọ̀nà ẹ̀mí ò lè ṣe obìnrin tí máa wọ̀ràn ní ìṣerú àwọn ọkùnrin tìmẹ̀tìmẹ̀ báyìí tẹ́kùn òní kọ́dà gan-an obìnrin bá tún sá sẹ́yìn pé ìsírì ló ní ṣe sọ mọ sábẹ́ nìkan torí pé kò ṣáàjì tó mọ sábẹ́ nìkan torí pé ìwọ̀n bá ṣáàjì tọ̀ọ̀kan lọ́fọ̀ọ́ tẹ̀lé ìtumọ̀ ti ẹja gbà fọlọ́ jàre ẹja gbà fọlọ́ gbogbo àdáwò lọ́lọ́ ti ṣe fáwọn tẹ̀lé mọ̀ pé ká tó wọnú ọkọ̀ ká tó sinmi ká tó fẹ̀yìntì kọ́kàn wọ balẹ̀ àti ká bá dàlù dàlù àmọ́láyé yìí inú kọ́pọ́ inú kọ́mọ́sì bẹ́ẹ̀ náà láàmú abalẹ̀ ayé yìí kọ́nà sànù wà. sani bàbá àwọn ti lé àwọn ilé ọ̀gbìn fún àwọn ìdọ̀bálẹ̀ kí wọ́n ní ká ṣe sí kíkà ní kọ́ dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ torí dọ̀bálẹ̀ ta kò fi ọlọ bàbá rẹ̀ wọn lágbọ́yé ẹ̀sìn ni tí wọ́n bá rẹ́ni ṣàlàyé fún wọn yóò yé wọn àwọn náà orí dúdú wọn padà sílẹ̀ tó àmọ́ ká wá pé nítorí bàbá rẹ̀ ni ká tó máa lọ dọ̀bálẹ̀ kí ń sàwà ọlọ́mọdé tọ́ba lé ọ lẹ́kọ̀ọ́ lé ọ láyé lẹ́yìn náà tá a bá sọ ọmọ nù ọmọ ìgbọ́n wọ́n ti sọ ọwọ́ nínú. inṣàlá ọgbọ̀n wọn náà lè bàbá rẹ ní ọ̀padà máa wọ ọlọ́la tó náà bá gbọ́ pé ọmọ ti ọ ti ń kọ̀ǹtó àwọn èèyàn púpọ̀ báyìí ó ti dọ̀gá ó ti di kínní má ọjọ́ lágbọ́yé ẹ̀ ẹ àbí òye ṣe parẹ́ kò ṣe parẹ́ ti lé mi ná ẹ wọlé kò burú. ti jẹ́ má dànù oṣù kúnlẹ̀ omi ọmọ omi omi tó máa ń jọ ọmọ lára ọkọ lẹ ó sì fẹ́ bí ma àwọn mẹ́díkù dọ́kítọ̀ wá di amẹ́ràn pé tí ọkọ bá fọwọ́ sí àti ìyàwó wọ́n lè jẹ́ kí wọ́n lo omi ọkùnrin míì láì sọmi bí ọ̀tọ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀nà tálá sọ̀kọ lọ́mọ kí lọ́dọ̀ ọmọ gan ṣe bọ́ mi àti omi ti. يعوي قال من أي شيء خلق من نطفة خلقه فقدر فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب يقولون نقول معركة لا تدع أدى لا ترون كما تدعي من جاري لا تبارا àti láti àárín ìgbáyà ọmú méjèèjì láàrin ọmú méjèèjì obìnrin ní ti ń dèèyàn ti ń jáde látara àbájú bàràbàrà àti ọkùnrin lọ́mọ ti jáde. ìjọba lọ yá omi olómi ká ní bàbá ọlọ́mọdé Islam ọ̀fara mélòó ni. nínú gbogbo àwọn nǹkan yẹn tó máa ń ṣe ẹyọ̀kan sọ pé ó fúyẹ́ díẹ̀ òun náà sì tọ́ àfi tẹ́ bá lè pé májẹ̀mú. nínú ìfikún sọ pé obìnrin yẹn tọkọ bá bá lò tí màmí rẹ̀ bá jáde kó tó rìn dé ibi tó fi pàdé pẹ̀lú ẹyin tó obìnrin tó ìjàmbá ó ti ṣe kí wọ́n tó pàdé tí wọ́n wá ní sẹ́ máa lo ìmọ̀ physics ó ṣe é ṣe fún ọ̀ràn omi ọkùnrin àti ẹyin obìnrin yẹn lọ́wọ́ tí wọ́n fi tètè pàdé tó fi ẹja kò lè fi ara wọn dáadáa tó bá ti títí ẹ̀ jáde tó lè títí ẹ̀ jáde tí connection yẹn tó fi bí ọmọ. Islam ní tó bá ti jẹ́ pé omi ọkọ iná fẹ́ lò ẹyin ìyàwó iná fẹ́ lò kò sí ní tó burú mẹ́ tó bá ti lè tẹ̀lé àwọn conditions. alákòókò àsìkò tí wọ́n gbé sí obìnrin lára wọn gbọ́dọ̀ bọ́ sí òhò tí gbogbo wọn á pèlè lórí ike ẹgbẹ́ báyìí ẹsẹ̀ báyìí nígbà tí èsì màálù. ẹlẹ́kẹ̀jì tí wọ́n sì rí dájú wípé omi ọkùnrin yẹn kò ní jẹ́ tí wọ́n sì gbé pẹ̀lú omi ọkùnrin mi nítorí pé wọ́n ní báńkì ibi máa kó omi ọkùnrin pamọ́ sí láyé ìsinmi táyé dà yẹ mẹ́sẹ̀ ní báńkì ẹ̀jẹ̀ tó tí ò bá ti jẹ́ pé omi ẹlòmíì ni yàtọ̀ sí tọkọ èsì sẹ́yìn ẹlòmíì yàtọ̀ sí tọkọ wọ́n ti ké sí ìyàwó lára gbọ̀nà tí ò ní jẹ́ pé wọ́n ti tẹ̀sín wọ́n bọ́ sí òhò níwájú àwọn ẹni tó gbé sí ní ara tí gbogbo wọn mọ̀ á wo ìdí rẹ̀ tí wọ́n bá ti ṣe lẹ́yìn àjẹpé òsì wàhálà ẹyọ kan nínú oríṣiríṣi eléyìí tó wà tíṣẹ̀rí asọ́kó lè wọlé ní pẹ̀lú àwọn conditions yẹn eléyìí jẹba. wọ́n náà fi bímọ nígbà táwọn ẹsẹ̀ mùsùlùmí wọn náà ọmọ wọn gbogbo àwọn ọmọ táwọn bí kò sí ìkànnì ti sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà sọ pé wọ́n tún yìí dè so ma kò sì sí ìkànnì sọ pé wọ́n sọ ọmọ bàbá wọn ma nítorí pé wọ́n bí wọn kún tó jẹ́ mùsùlùmí sọ pé iná ìsìlámù yẹn dìbò máa kọ́ bí lọ́wọ́ ìsìlámù máa ń wó gbogbo àtìsí tí èèyàn bá ti ṣe ṣáájú rẹ̀ á máa wó dànù bí tẹ̀tẹ̀ ẹlẹ́kọ̀ọ́kọ́ èèyàn jalè kó tó di mùsùlùmí ọwọ́ sáré wọnú gbogbo ńdọ́ba gbogbo lè tó ṣe wá dá padà ilé ìjẹba wọn á ní ọ̀nà táwọn bá jẹ́ mùsùlùmí tí kì í mójú tẹ̀sìn ọmọ táwọn ti ń kọ́ ṣáájú kó tó di fáwọn mójú tẹ̀sìn ṣé mùsùlùmí náà ń mọra ẹ ti ń gba àbí kágò wọn ní mùsùlùmí náà ni àjọ pé tó wá gbọ́ náà jìnnà náà lẹ gbàbí ọmọ jìnnà náà ọmọ jìnnà náà ilé ìjẹba wọn ọdún mélòó làwọn lè dúró obìnrin tí ò bí ma táwọn fi fẹ́ yàwó rẹ̀ wọ́lọ́mọ iye ìgbà tó bá lè dúró dára yìí tó bá lè dúró ọdún mẹ́wàá ogún ọdún fọ́gbọ́n ọdún á ń tẹ̀wọ̀ sàmì nítorí wù ọ lóṣù tí ọba sì lè dúró fọ́dún kan fọ́dún méjì kò sẹ́ni tí máa mú yàn ọ̀tọ̀ lásán ọ̀tọ̀ lẹ́sìn ẹ̀sìn ọ̀làjọ́ kàkà lẹ̀ fọ́ ike tó bá ti pé ọdún ìlọ́fẹ́ yà rárá ìwọ náà lọ́sọ̀ fúnra rẹ kó ti tú mi ọ̀fẹ́ fẹ́ lòmù ọ̀dà kíyàwó rẹ kú ni ọdún mélòó ló ti dúró kó tó fẹ́ yàwó rẹ̀ kò síbi tí Islam ti sọ pé kò dúró iye ọdún kan. ìyàwó kú lónìí ọ̀fẹ́ yàwó mi lọ́la má fi mùsùlùmí kò sí tó burú mbẹ ìyàwó kú lónìí ọ̀fẹ́ yàwó mi ti di ọdún mẹ́wàá ó bẹ̀rẹ̀ pé kí ló ti ọ́ tẹ̀sí pé nǹkan dàrú fọ́. ìyàwó kú ìyàwó ń bẹ láyé sẹ́lómi obìnrin náà ní ti rẹ kú o sì ń kó pé o tún ní ìdí àti wà lọ́dọ̀ ọkọ ọwọ́ àti kò kalẹ̀ yóò kò kalẹ̀ báwo lọ́lọ́pọ̀ mi. ẹlẹ́yin ìjà ló ti jẹ́ wọ́n láwọn máa ń fi àga rẹ́ǹtì àti àwọn drum fún àwọn alábàárà wọn ṣùgbọ́n ìwádìí fi hàn pé àwọn àga tí àwọn máa fi rẹ́ǹtì wọ́n máa ń lò lóde olóko wọ́n máa ń lò lóde ọlọ́tí wọ́n máa ń lò ń bi àwọn ọ̀pàdé àdánù àti pé àwọn tí wọ́n bá wọn yẹn wọ́n á máa fi mú nǹkan mú mú tutù lóde ọtí wọ́n á máa fi mọ́tí tutù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé nǹkan àwọn ṣe yìí dáa èyí náà mọ̀ pé ọ̀dà ṣé ìwọ̀n fẹ́ni tí wọ́n á ṣe sí ọ̀dà ọ̀dà ṣe máa ń tọ̀wọ́ ẹnìkan tí ó fún lọ́nà àbáyọ sọ pé máa ṣe jàre kò burú ó burú bàjẹ́ nítorí kẹrin ìṣẹ́ ti ń dáràn kọjá sísọ ẹ̀yin yá wọn lágàndé olókùn séjì tó kú dáadáa ẹ̀yin ọmọ pé ẹ̀yin gan-an ilẹ̀ ni tó ṣe ike ọba ò lè gba epo sílẹ̀ látòrí àjà ajépo lájà wọ́n ní kọjá lè di ẹni tó gbà á lẹ̀ ọlọ́run ọdún ẹlẹ́dàá sọ pé wọ́n ti àwọn àlẹ́lẹ́dẹ́rẹ́ wọ́n tẹ́kọ̀ọ́ wọ́n lẹ́tà àwọn àlẹ́lẹ́sìn wọ́n lọ́ọ́ dùn lẹ́bàá ara yín lọ ẹran ara yín lọ lórí àti tẹ̀lé tọ́lọ́ mi ò ẹran ara yín lọ lórí àti bẹ̀rù ọlọ ẹ má ara yín lọ lórí ẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀ lọ. sẹ́yìn gan alára gẹ́gẹ́ bí àwọn ẹni tí ń ti àgbá yẹn tí wọ́n fi mọ́tí tutù tí wọ́n mú bí wọ́n gan lẹ́rí ẹ̀sùn gbarú ẹ̀ṣẹ̀ tí wọ́n. láì jẹ́ pẹ́sẹ̀ tí wọ́n tẹ́ fẹ́ gbarú rẹ̀ yóò dín nǹkan kan kù nù tiwọn. ẹjọ́ wá sẹ́mi sí i bẹ́ẹ̀ bá ti lè bàbá ayé rẹ́sì fẹ́ni tó fẹ́ ti ṣe rere yàtọ̀ sáyẹn tó fẹ́ ti dáràn takùtọ̀ lọ ẹ lè ti gọ́ọ̀mù yín rẹ́sì fẹ́ni tó fẹ́ ti ṣe rere yàtọ̀ sẹ́ni tó fẹ́ ti dáràn takùtọ̀ lọ ọbẹ̀ tàtẹ̀wá sẹ́ni sí nítorí pé owó yẹn kò síbi tẹ́ gbé lọ ẹnì kan òkú kan kówó sínú sàárè rẹ̀ yìí jẹ́nà sì tètè kó sínú sàárè rẹ̀ ẹ̀rí kékeré tó mọ́ àwọn kan ti lọ kó pé wọ́n tètè kó nǹkan síbi tí ọ̀yẹ́. tó o kí á ní owó rọ̀wọ́ àrì tó fi káyé tó tó kó bọ́ tó wọ̀ jahanna torí ẹ̀já túbà lọ sọ́dọ̀ ọlọ́run ètò ti síwájú ká túbà ká tù má sèmi mà. kò burú tó máa wá yàgà bẹ́ẹ̀ bèrè ń jọ́gẹ́ fi ṣe. sọ́ni à yìí ẹjọ́ ti lọ́kọ ókè táwọn ẹlẹ́ni tí ó máa ń so ìdí ẹ wọ́n wá dá ọkọ̀ ń bíbí àpá àbáyé òkè fún rẹ́ǹtì lónìí. so ọjọ́ akọ ń kún nàpá kòkòrò mo rò pé yẹ wọ́n ní kí lè fẹ́ fàgà ẹ̀ sí náà rí afẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà nì òkè ẹgbàá lẹ́tà pẹ́jọ ẹ̀ wọ́n jẹ́ra àbáyé òkè fún rẹ̀ so ó rí pé tó bá máínọ́ọ̀sì etí ọ̀tọ̀ etí ọ̀tọ̀ etí ọ̀tọ̀ ó lè jẹ́ pé two over hundred ní òkú ọ́fẹ́tà kan wá sẹ́mi pé káká ọlọ wá sẹ́mi pé ọlọ́ ẹlẹ́dàá kó gbàdúrà wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب